sallallahu alaihi wa alihi wa sallama anabi sọ pé kó fọkàn balẹ̀ tó wú yẹ àwọn aládùn àṣẹṣẹ lẹ́nu àbọ̀ ṣe wọ́n mọ̀ òun kú òfò wọ́n gbé fúyẹ́ fún ọ. àbí yẹn ju ìtúbìnrin yẹn gbé wá gẹ́gẹ́ bí mùsùlùmí lọ́dọ̀ rẹ̀ ajẹ́ pé kìí ṣe tuntun pé yẹn lọ́gbọ́bìnrin sọ̀rọ̀ ó gbé yẹn kẹ́kọ̀ọ́ yẹn lójú pé àbú ẹ náà mi ò lè ṣe àwọn kẹrin ló fa o so n tó gbé wá yẹn kẹsí pé àwọn ọmọ yẹn ti fẹ́ràn ní oṣù fẹ́ràn òní kẹsí tẹ́lẹ̀ náà so wọ́n náà sọ pé àwọn kẹrin jẹ́ nígbà gbádùn ọkọ̀ o náà ó ṣe tẹ̀lé ìbù fún ó ṣe lójú òkùrù pé à ah, kí ló wá rí wọgbẹ ló wà kémi àti tàbí kí mo tún fẹ́ máa ṣe lọ ah, àwọn ọmọ torí wípé ń dá nìyẹn kódà ti máa wù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti ń wo ọdún ti ń wo pé ah, ti ẹ̀gbàdo àwọn kámi ti wá ọwọ́ lọ́dọ̀ rẹ̀ yóò tún ṣèṣe sí pé torí pọ́lọ́ ń fún wọn lágbára kí gba nǹkan mọ́ra láwọn àsìkò yẹn tó bá ti kó láwọn àsìkò wọn lè gba nǹkan mọ́ra mọ́ ṣùgbọ́n lásìkò wọn ní kó wà ìtìmáàlì agbára pé kéèyàn gba nǹkan mọ́ra in tó ti kún lẹ́mìíràn yóò hó di ẹ̀ lásìkò náà nígbà ọ̀bá padà yá kí ni wọ́n wà tó dé bá tó jẹ́ wípé yọ̀jà dákejì tàkọ́kọ́ ó ká lóko láti mọ bí ṣe ṣe wọn. alábìjà mi àkọ́kọ́ kílíà rí tá a bá fẹ́ fẹ́ obìnrin tá a bá rí obìnrin á lọ rè bá bàbá rẹ̀ tàbí wà ní ẹ̀ńtà lẹ́pọ̀ wà níyù rẹ̀ tó bá jẹ́ kí ni ọmọdé kí ẹ sẹ́yìnbù kankan máa rò pé àlọ́ ọmọ bá wà mistake nìkan ìrànlọ́ tó sì sẹ́yìnbù ní ìsìnkú ẹ̀ so òun kò wá gbó wa ní òkèrè kankan náà ẹ̀rọ bá wà ní yòmí ó sì obìnrin ẹni sì sẹ́ni pé àwọn kẹrin àwọn mistake àmì mọ́sẹ̀ níbi à kò sí wàhálà sí ọ̀rọ̀ wà ní ọ̀rọ̀ tiẹ̀ wò sílọ́wọ́ wà ni ó wà rẹ̀ nígbà tó wá ara torí pé àkọ́kọ́ òun kéré ìkan ò ṣe rí lákàrí rẹ̀ ò tí ì lè dáhùn ẹ̀mí kẹ́kẹ́ mọ̀ ẹ̀sìn sọ pé ká gbé àlámọ̀rí ẹ̀ sọ́dọ̀ kí ni o sọ́dọ̀ wà ní ìṣòro hátà àwọn afáà ní ọ̀dà sáà lè ọmọ kékeré éèjì wo láti lè tó sùn obìnrin gan ẹ̀já gbé láti bẹ̀rẹ̀ àwọn ọ̀gbẹ́ni ọdún mẹ́fà torí ti yàwó Aisha ṣùgbọ́n àwọn afáà kọ́nà bá ní kẹ́ wọn mo fẹ́ mọ àsìkò sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú àwọn afáà ẹni pé ìgbẹ̀rù sábà mọ́ mi ládáadáa ṣùgbọ́n mo lẹ́rọ àwọn àwọn afáà kan tó yẹ kó mo fẹ́ máa kà sí ọyẹ tí bí wọ́n ṣe sọ wọ́n ní pé ọmọ tí wọ́n ẹ̀sẹ̀ bí lónìí abímọ àmọ́ṣàlá sáyé àmọ́ṣàlá mariam rẹ̀ so ọlọ́run sẹ́rẹ̀ sẹ́rẹ̀ sẹ́rẹ̀ ọlọ́run jọ̀dá gbà so ẹ bá ń filẹ̀ ẹ bá ń fọ́ ìyẹn àwọn àfáà ní ìyẹn lè ṣe bẹ́ẹ̀ tẹ́yìn ó dẹ̀ sí agírímẹ́ǹtì ìyẹn níjọ́ náà pé kò sí ọjọ́ orí kẹ̀kẹ́ mẹ́wọ̀n wá àwọn àfáà yẹn kí n máa fi ó kọ́ wọn ti sùn mọ́ àsìkò lé olùmọ́fẹ́ gbà pé kò sí ọjọ́ orí kẹ̀kẹ́ tó kéré pé ọmọ kan mọ́dàmù tó ti jẹ́ obìnrin obìnrin ní halas ó ti láǹfààní sí káwọn èèyàn tó sè ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wá pé ọmọ ẹ ti wà secondary school tẹ́ bá fi tẹ́ bá sọ lásán ni wọ́n tẹ̀lé mílẹ̀ pé à ẹ sọ ìṣàlọ pé mo ti rí lápáyá tí nígbà tí school lánàá ẹ gbàtà wá rí kọ́ yóò ti gbé kòrè níjà kiri lọ ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala kò la wàhálà bọ̀ wá lọ́rùn gbogbo àtẹ̀yẹn bá ti rí obìnrin tó rò pé obìnrin yẹn ó wo òun ó wo òun gẹ́gẹ́ bí ìyàwó èèyàn ti láǹfààní kọ́ lọ bá wà níjú rẹ̀ tọ́ mo rí ọmọ yẹn kódà kó wà ní ẹ̀sùn pé ah, ah lórí ibùdó ẹ̀fẹ́ bá kàrí ọmọdé ọmọ jss wa àwọn afáyí gan-an wèrè ń jẹ lórí wọn rárá o in tí wọ́n ń téèyàn fẹ́ ṣe yẹn òun gẹ́gẹ́ ní ẹ̀sìn ọlọ́run ló jẹ́ pé àwọn tí wọ́n ń pariwo marriage to minor tí wọ́n ṣe kàńpẹ̀ yẹn eré wọn ló sún ẹ̀yìn nǹkan tẹ́sán ọlọ́run ọba ṣùgbọ́n ìyàtọ̀ mẹ́rà ni pé èèyàn ṣe kítíbà àbí èèyàn ṣe ákùdù àti pé èèyàn ṣe wátò kátúmọ̀ sí bẹ̀yẹn náà gbọ̀ èèyàn lè fi ọmọ nísìn ọmọ ọdún méjì èèyàn ti sá ah, ọdún méjì lè wọ́n ti ní yìgì lórí o ẹ ó ní kiri ó ní yìgì lórí kí ọ̀hún ẹ̀ka ti bàjẹ́ ayé ọ̀bàjẹ́ ó ní yìgì lórí kò sọ pọ́kùnrin ó sùn mọ́ lásìkò yẹn àmọ́ wájọ rèé sọ ẹ̀yìn tẹ́ pé lórí ẹ̀ àdúrà yín tẹ̀wọ̀n ẹ̀ sí ó pọ̀ nígbà tó bá tó di ẹni ọkùnrin ìlọ́pọ̀ tó wọlé tọ̀ lórí jẹ́ pé àwọn afáàsọ pé kí ni hekima tó ń bẹ pé ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ ìyàwó Àìṣà ó so yìí gẹ̀ẹ́ lọ́dún kẹfà ó sì kó wọlé tó tó fi dọdún ẹlẹ́ẹ̀kẹsàn ọdún mẹ́ta a jẹ́ pé a ṣe àrùn ara lọ́wọ́ lórí mẹ́ni ara wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tàti láwọn ọmọ ẹ̀ ẹjọ sọ èyí ò sí wàhálà wọ́n bí Sheikh Al-Uthaymin rahimahullah ta'ala lérè ìbéèrè kẹ́nà àfàtàwà wọn wípé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kọ́kọ́ àtìyàwó ọkùnrin kan tó lè tẹ́sẹ̀ yìí kọjá lẹ́yìn ọdún ẹlẹ́ẹ̀kẹ́ wá lẹ́tọ́ bèrè sí bèrè yẹn ni wọ́n tó wá ẹ̀sẹ̀ ṣe pé wọ́n súnmọ́ ra wọn ṣé kìnnìún náà halal mọ́lẹ́mù tó jẹ́ pé àjọmọ̀ láàrin ta ni o ọkọ àtìyàwó ẹ̀ tọ́jú àdúrà kò sí wàhálà mi so àbúlé ẹ̀yẹ́lẹ́ bùbí sọ pé ẹ̀ àkọ́sùn rẹ̀ ń sẹ́ni àwọn ṣe introtech ó dára kò sí wàhálà èmi náà ṣẹ̀ bẹ̀rẹ̀ físíìsì ni so but èmi fẹ́ lọ Àbújá àwọn fẹ́ lọ Maiduguri kò sí wàhálà ọ̀nà sì jọra ẹnikálukú ẹ̀sàdàdé lè yín náà ẹ̀dẹ̀ sáfìlì nìkan ọjọ́ yẹn náà àbúsí gbé báàgì wọn ó sì lè wọn ò fẹ́ máa wálé torí wàhálà travel o four years ó pè kóhun tó wálé kò sí wàhálà sẹ́tì lákìtù lórí kálásì kálukú ọmọ bálẹ̀ ìfẹ́ lọ níjọ́ wọn bá padà lẹ́yìn ọdún kẹrin karùn-ún yẹn wá sí wàlímà kẹsìmáà ẹ̀sìn Ọlọ́run ó sáfẹ́ tilẹ̀kùn mọ́ wàhálà ṣètọ́ níbi ìsìn náà fún ọ tẹ́ gbogbo kẹrin ní ìsìn àwọn tó ń ṣe courtship tó dọ́pàá àdébì ọ̀rọ̀ wọn àwọn tó ń ṣe courtship pé nǹkan tí wọ́n kò sínú gbẹ ara àkókò kí ríra náà àríra náà kálukú ti lọ láyà rẹ̀ wọ́n ìdẹ́ ìsinsin tọ́lọ́wọ́n bá ní kẹ́ ṣe kí ẹ tó wáyé ẹsẹ̀ fún káàkiri kẹ wá lẹ̀ wá ìjẹ́rìmù lọ ìdá àgbẹ̀ kìtùbà rọ̀sọ́dọ̀ wà ní yú ọmọbìnrin tó bá jẹ́ ọmọ gbé a sì gbé kìtùbà fẹ́jì bọ̀sọ́dọ̀ dání o ọ̀dọ̀ ara rẹ̀ náà àwọn fà wá ní àwọn obìnrin wo gan-an kí ni táwọn òbí là ká tó fẹ́ fẹ́ sẹ́gbù wa lára ti mọ̀ wípé ìṣọ́lá wọn bídá àdíta bẹ̀rẹ̀ rẹ̀ pé tó ń kàwé mọ́ra ní àgbà yìí wọ́n máa ń fẹ́ obìnrin nítorí nǹkan mẹ́rin ìṣọ́lá wọn bá wọ́n fẹ́ nítorí ẹ̀sìn rẹ̀ wọ́n fẹ́ nítorí dúkìá rẹ̀ wọ́n fẹ́ nítorí ẹwà rẹ̀ wọ́n fẹ́ nítorí ibi tó ti wá ìrẹ́ tó ti wá fàlùfàlù bèdè àti déèl tẹ́gbàtìyà ẹlẹ́sìn ni kò mú o torí pé ẹlẹ́sìn tó bá mú ẹlẹ́sìn ó rọrọ̀ pẹ̀lú pé ẹlẹ́sìn ló mú tí wọ́n tọ́bọ́ sọ pé dáríbà wọ́n yàtọ̀ sí àtúrọ̀bà tó bá lé àtúrọ̀bà yẹn pé ó tó sì tó bá ti fi amúdà sí ah, alifu àti amúdà sí bẹ̀rẹ̀ ó ti dìdà kejì àmúgbà tó ń tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ti yàdá ìyẹn ni pé tó bá ń fọ́dùbọ̀rù bìdá ti dì tó bá mú ẹ lẹ́sìn ah, ó ti di ọlọ́rọ̀ nìyẹn adídì ìbùnú mọ́jà wá kílẹ̀ rẹ̀ yìí pé téèyàn bá fẹ́ obìnrin torí àwọn kan mẹ́ta ìkúta mi sọ ẹwà rẹ̀ ni o dúkìá rẹ̀ ni o eh, ibi rẹ̀ ni o àníbi sallallahu alaihi wasallam ó fún wa ní àwọn àkùbárò kan àwọn àbáwọn ní àlàkọ́bà bíi máa nà dùn á àníbi kọjọ bí ẹni bá nàbí ìfẹ́ ẹni tó bá torí ẹwà fẹ́ obìnrin àbótò orí ìran fẹ́ obìnrin kọjọ bí ẹni bá nàbí ìfi gégùn sallallahu alaihi wasallam ibi ẹni tó bá torí ẹwà pẹ́pẹ́rẹ́ ọlọ́run bó padà sọ ẹwà ẹdí ìlàkejì pẹ́lọ́ ẹni tó bá torí ìbí níran fẹ́ obìnrin ọlọ́run padà sọ wọ́n dẹni ẹdùn arú rẹ̀ ẹni tó bá torí dúkìá fẹ́ obìnrin dúkìá yẹn yóò padà sàwátì rẹ̀ àwọn fún àwọn anìkọ́ ìdùn mẹ́mẹ́ ìkọ́ ìdùn yẹn ni pé tó bá torí ẹ̀ nìkan tó bá torí ẹ̀ pé kí lẹ́yìn nínú ni à kò sí ẹ̀ ẹ̀ wà rẹ̀ ló sáwọ́ òun lójú o ó ní ẹ máa kírun ẹ fẹ̀rọ̀ ọ̀run lẹ̀ ìrọ̀rọ̀ ọ̀run la ń sọ ẹ̀ àní kí kọ́ńtì ẹ̀bìrì ìyàwó yẹn kẹrẹ tó dáa mọ́ yẹn tó bá ṣe báwọn tó pé torí ìdí kẹsoso tó fi fẹ́ obìnrin bá sì mọ́ tó àdéjì mi mọ́ jáde níbi tó pé inú fi ṣe kí ni o inú fi fẹ́ obìnrin yẹn ní tí ó máa ṣẹ̀ sí yẹn àmọ́ tóbìnrin bá jẹ́ ẹlẹ́sìn tó ní ẹwà tó ní ìbílẹ̀ tó dáa tó ní owó àbójú dúkìá kan pẹ̀lú owó àwọn àfáà ní eléyìí mọ̀ tó dáa ó jẹ́ oore púpọ̀ fún ọkọ rẹ̀ àwọn àfáà wa ní àwọn obìnrin tá a fẹ́ máa fẹ́ yìí tá a bá rí obìnrin tá a fẹ́ fẹ́ bóò ni kí ni tó kọjú ojúṣe lórun ẹni tó òun náà ni an-nazar ila al-maktuma òun ni wípé kí ọkùnrin tó fẹ́ fẹ́ obìnrin yìí kó wu ẹni tó fẹ́ fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ iná máa ń jì sí ọ̀fẹ́rẹ́ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò wò wípé ọlọ́ni ká rẹ̀ ju wálẹ̀ lọ́tún ìbásọ̀ pé ẹ̀yin mùsùlùmí ẹ̀rẹ̀ dúlẹ̀ ẹ̀yin mùmìnẹ́nà ẹ̀rẹ̀ dúlẹ̀ lóòdòdó ọlọ́run bá sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti di ọ̀rọ̀ wípé afẹ́fẹ́ ra wa ẹ̀sìn ọlọ́gbà subhanahu wa ta'ala ó yọ̀ǹda fún wa níbẹ̀ ká wu ara wa àwọn tó wà mọ́ dínú mọ́ yìí bẹ́ẹ̀ nàmọ́gọ́ fi wọ́n jẹ́ àfihàn yìí àwọn èèyàn kan nínú ọ̀rọ̀ tá a fẹ́ bọ́ sí àwọn aláṣejù wà ńbẹ̀ àwọn aláṣejù wà ńbẹ̀ àwọn aláṣejù ni pé aláṣejù ni pé kò jẹ́ níwọ̀ obìnrin yẹn ni ah ẹ mọ̀ wọ́n ti fi sálámù ni àwọn làmìlá pàtàkì àwọn secondary school wọ́n tún lé kọ́lẹ́jì wọ́n jàmìlá nígbà wọn tún lé kéré gbogbo portfolio rọ bí ẹni bí ẹ̀jẹ̀ kan òun yóò lo ìmánà àìní ìmọ̀ wúre ayamọ́wọ́n ní ìdíkì ìwò wọn ọmọ ìyá kan wọ́n fẹ́ obìnrin kan lásìkò kan ajọ́ wọn sọ̀rọ̀ wọn bí ẹni ẹgbẹ́ pé sáàmì sẹ́ẹ̀ ti wò wọn ṣáàṣù bí ẹni tá a ṣe gbogbo ọwọ́ kọjọ́ pọ̀ bó ṣe wá nígbà kékeré yẹn náà ló tún rí ó jẹ́ wò ó ọ́ lójú ìmọ̀ ìlú ẹ̀sìn ọlọ́run kì í ṣe báwọn àwọn ìkan sùn mẹ́lẹ̀ tó máa fẹ́ fẹ́ obìnrin wọ́n wò ó wò ó wò ó wò ó wò ó wò ó wò ó kọjá ibi tọ́lọ́wọ́n bá ní wọ́n wò ó dé àwọn aláṣẹbì ni níbo ni ọlọ́wọ́n bá fi wá sí ibi eléyìí àwọn àfáà ní alákọ̀ọ́kọ́ ni wípé dẹ̀dẹ̀ ní káwọ̀ ń ta afẹ́fẹ́ látàkó bá bojú dẹ̀dẹ̀ ní káwọ̀ ń ta afẹ́fẹ́ nítorí wípé òṣìṣẹ́ ọlọ́pàá sọ́sá ní àdífẹ́ mọ̀gídà fún ṣọ́ọ̀bá òṣìṣẹ́ ọlọ́pàá sọ fún pẹ́tọ̀ kó owó ọmọgídà lóun fẹ́ olóbìnrin lọ́tọ́ fẹ́ fẹ́ ọ̀rọ̀ sọ́nà àmì sàlàmì ìwádìí tí ó ti wo ó ní òun òwò àrẹ́mìlá lọ́wọ́ torí pé kó owó yẹn fa iná àwòrán ayé ìdàmùfà ìlẹ́kùn ibi wò yẹn ni yóò jẹ́ kó wà well convinced pé ẹni tí mo wá tẹ̀yẹ̀ mọ́ kó wọlé lóbìnrin ètò ọkọ̀ ìwò fírí hmm, lọ́wọ́ dáadáa àwọn fáwọn wíwò yìí ó ní ẹ̀kọ́ tẹ̀yẹ̀ bá àfáwọn àtòfẹ́mẹ́ rahimahullah ta'ala wọ́n kọ ṣùrùtù mẹ́fà tẹ̀yẹ̀ gbọ́dọ̀ rí nípa kéèyàn fẹ́ wo obìnrin tẹ̀yẹ̀ fẹ́ fẹ́ mẹ́jẹ̀ mẹ́fà níbẹ̀ pé a fẹ́ wo obìnrin ta fẹ́fẹ́ mẹ́jẹ̀ mẹ́lá kọ̀kọ́ o ní pé a yẹ kú nàbìlà ọkọlùwà a fẹ́ wo obìnrin lóòótọ́ a fẹ́ wò pé a fẹ́fẹ́ ọmọdọ̀ jẹ́ pé ní kọ̀rọ̀ lẹ́jọ́ wá wa ẹni jọ ṣe fídíò kọ̀ ara torí pé fídíò kọ̀ náà ọmọ ya ọkọlùwà náà ìwà àti ẹnìkan a fẹ́ wo yìí kò gbọ́dọ̀ jẹ́ ní kọ̀rọ̀ kò gbọ́dọ̀ jẹ́ pé wà àti ẹnìkan lẹ́wà torí pé asílù ti wà wípé ọkùnrin kan ọ̀gbọ́dọ̀ ṣe kí ni o ọgbọ́dọ̀ wà ní kálíwà pẹ̀lú obìnrin ilà máa mẹ́ ilà máa fi máhàrọ̀ mi àyàfi pẹ̀lú wípé ẹnì tí ó jẹ́ eléwọ̀ rẹ̀ láíláí apàdàkà wọn nígbà tó bá débi àwọn tá tó sì so àwọn tó jẹ́ eléwọ̀ rẹ̀ láíláí gbọ́dọ̀ wà mẹ́ àdúgbò tí wọn bá ṣe bẹ́ẹ̀ fàyínà ṣèyítán inú ọmọdé kí ni o fàlẹ́ fọwọ́ bá èsù ni ọmọ jẹ́ ọmọ ìyá wọn kẹta níbi ìjókòó ẹ̀ àdìsí ta sọ ẹ̀rọ àpòtà ló ní ṣùgbọ́n láti ìsinmi bó ti tẹ̀ ya pé àdúgbò sọ pé èèyàn ò gbọ́ ọkùnrin kọlọfị àtòbìnrin kan ọlọ́jọ́ wà ní kọ́lọ́fín àti kó jẹ́ pé sùn ló sì kẹta wọn ta ló ní ṣùgbọ́n láti ìsinmi wá wà ọgbọ́dọ̀ rìnrìn àjò àfikún ní mahram àdìsí ta sọ lákọ̀ọ́kọ́ pé obìnrin ọgbọ́dọ̀ àtọkùnrin kan gbọ́dọ̀ wà nínú yàrá kan tàbí ibìkan àbí náà kọ̀ọ̀kan kọ́ jẹ́ pé àwọn nìkan lẹ́wọ̀n àmì àti kíso kẹta wọn ọwọ́ pẹ̀lú àdìsí pé obìnrin ọgbọ́dọ̀ rìnrìn àjò àfikún ní mahram àfàtúwò mi náà bèbá àdùn kìtà wọ́tẹ̀ kíkúrú náà bèbá ọlọ́run sí ẹ̀fẹ́ mọ́ ẹgbẹ́ apá kan tíra àgbọ̀ ni ẹ̀sìn mọ́ sí kìbìsí apá kan ẹ̀já rẹ̀ mọ́sí yẹn tọ́yọ̀ ìbátan ni pé ayẹ̀kú nàbìlà mọ́ra ìlà kọlù kọ́ gbọ́dọ̀ jẹ́ wípé ibi tọkùnrin ti fẹ́ wo olùkọ́ àwọn fẹ́lẹ́ owó síta ìbá fẹ́ fẹ́ra ni àwọn síta àfáà sọ pé àyẹ̀sí gbà láyè lóòótọ́ àyẹ̀sí gbà láyè ṣùgbọ́n kan ọ̀rọ̀ sí kálù wà mẹ́. ẹlẹ́ẹ̀kejì sẹ́ẹ̀dá àwọn táà ń sọ̀rọ̀ àwọn èèyàn ṣe mú rán ara o wọn èèyàn lákèésí pẹ̀lú ẹ̀ jọkùnmọ̀kẹ́ àti ìbílẹ̀ lọ́gbọ̀n àwọn èèyàn lákèésí pẹ̀lú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ayé ẹ̀kú nàbí la ṣáhùwà obìnrin tó fẹ́ lọ wò yìí ọgbọ́dọ̀ jẹ́ pé ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ feel enjoyment níbi pòun wò sẹ́kù sàmẹ́ ní ní anna nadọ̀rọ̀ fi ha ló bá wọn fẹ́ wọ yẹ iná máa híyà lèmọ́dà lílẹ̀ ìsìláàmù àbí nǹkan wọ́n ní torí pé kìí ṣe lílẹ̀ ìsìmtà kìí ṣe pàfẹ́ máa gbádùn ẹ̀rẹ́ fún kálọ̀ wò ìyàwó ẹ̀kọ́ ló ń wò obìnrin kẹ lásán níta bó nǹkan ṣe wo pé àkíta lólè àkẹ́kọ̀ọ́ ààrẹ pẹ̀lẹ́ bó ṣe wò yàtọ̀ fẹ́ràn àtàlọ́dọ̀ rẹ̀ nígbòrò nǹkan mọ̀mọ́ ìlú adáyín tẹ́lẹ̀ rà ní tó wò yàtọ̀ ọ̀rọ̀ àtàlọ́dọ̀ rẹ̀ ṣé nǹkan kan lè sọ lẹ́yìn ẹ̀pẹ́kọ́ máa ń fi ìgbàlù kan tí nǹkan wà séyàn sàpé kò nọ́ bàbá o bẹ́ẹ̀ náà ni pópin tẹ́yàn fẹ́ fẹ́ ẹ fẹ́ jọrajà lọ́wọ́ ara yín ni oṣù bára nísìkẹ̀ yẹn wá dọ́dọ̀ yàrá ta ọwọ́ àmọ́ màmá inú tòmátò yẹn ẹ tẹ́lẹ̀ à kọ̀kọ́ bá tẹ́lẹ̀ kọ̀kọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń kó ẹ̀sà mọ́ wọ́n ti kámúwà rówó lára yín náà tẹ̀sí wọ́n sọ̀rọ̀ wọn ò sì mọ̀ pé wọ́n bá bí àṣà ní sóòkùn lọ ṣùgbọ́n ọlẹ́kọ̀ọ́ náà mo ti ń kó ìbéèrè ní látàrọ lónìí mo ti á rí wọn àwọn òpin àwọn kankan sì ti ṣáájú. nínú súnà ni wípé tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ délé kan bá ṣe jókòó ẹnìkan wá ń bọ̀ nínú àwọn súnà tó ti parẹ́ nù àmì sálám tó bá rí ẹnìkan tó ẹ̀ṣẹ̀ dé sírù jókòó báyìí àbí ó fi ojú dáadáa pàdé rẹ̀ látàkùn jẹ́ pé dáàmì sáré sọ́rọ́ ó sì pàtàkì àbí ọ̀pàdé àníbi tí wọ́n á pọ̀ yẹn ti máa sọ gbólóhùn marhaba gbólóhùn kí ni o marhaba inú àwọn súnà tó ti kú ni wàhálà àdìtú wà lórí ẹ̀ àdìtú máa ní wà lórí ẹ̀ àdìtú fatima wà lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà yà sọ̀ wá lórí pé àbí máa ń kí àwọn tiẹ̀ bá dé sí ìjókòó kò sọ pé àní sálámà síra wa o so yóò tó wà ní marhaba ẹ̀yin ń mú ẹ̀mọ́ ìpàdé àwọn àbùnú dé sọ́dá pọ̀ ẹ̀yin àbùnú ẹ̀yin wà lé nínú bá dé lẹ́yìn tẹ̀sílẹ́mù marhaba sunna ni ìyá mi balada adamu jambi gbajúmọ̀ ọmọ ọ̀dọ̀ pẹ̀lú ṣáwà ọmọ jẹ̀ wípé ńgbà tó yẹn ń wẹ nìyẹn ìyẹn rí gbàdù tán bí wíwò rẹ̀ ó kà wò pé mo fẹ́ rajà lọ́wọ́ rẹ ni sọ ọjà rẹ lè wọ fún mi àbí ò lè wọ kò sì wò àfa nítorí pé wíwò tá à ń ṣe lè ṣe ẹ̀láàmù láì sáré mọ́ra ní sèpta àfi mọ̀ lákàtí lè dá àwọn ẹni à ìmẹ̀kọ́ yẹn dúdú báyìí ni à ìmẹ̀kọ́ yẹn báyìí ni ìgbọ́ta fẹ́ fi ṣe nìyẹn ẹlẹ́kẹ̀ẹ́ ta tó wá lágbára jù ń bẹ̀ tó fi dé píṣẹ́ lẹ́ni tó bá lè tẹ̀lé ọ̀rọ̀ àwọn àfa ẹ̀ èyí ò ní sinmi gẹ́ ẹlòmíì ń bẹ ẹ kí ọ̀bùsà pé àwọn àbúrò àbáwọn ọkùnrin tó bá lọ́nu mọ́tò tó bá lẹ́yìn àkàtó dúró ní bọ́sítọ̀ tó fẹ́ wọn kọ̀ wọ́n wò báyìí ṣé gbogbo sísà lọ́mọ ni gbogbo sísà yìí lọ́mọ pé àbúrò bóyá tí mo lè mọ̀ ni ó ah, ní ah, gbogbo sísà pé wọn bá tiẹ̀ lọ kí ni wàhálà gbogbo ẹ kí sí pàtẹ́yìn bá ti wá bá ọyẹ kí asítàbà bóyá wọ́n rí anúṣọ́ ẹ̀yìn mẹ́rin ní wọ́n sọ àti àwọn míì lọ ti gbòmí ẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ sọ ẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ ní ogun mọ́ ẹ̀ lẹ́nu tó sì pé ẹlòmíì ò fẹ́ lè yọ̀rọ̀ pé ah, tẹ́fẹ́ abúsẹ́ mi wọ́n ní àwọn olùgbé àti mo lè mọ̀ ní ara ètò ìṣẹ̀tọ́nù ẹ bá wọn àwọn afáwọn wa ní nínú mọ́jẹ̀mú ká tó lè wu ẹni tá a tó sí àyẹ́gbẹ̀lẹ́bà àlàgọ́dìnìhì àtìjàmbá ó jẹ́ wípé seventy percent wà pé obìnrin yẹn gan gbà mọ́ tí ẹ bá ti sí eléyìí mẹ́ mẹ́wùlẹ̀ wo tẹ́pù ọ̀gá mẹ́ pé ah, ṣé tí mi máa sọ pé sàlámọ́jà ṣé wọ́n wà ní kí wọ́n wà sọ pé ṣe bí ah, nǹkan mí wà mẹ́rin tẹ́pù ọ̀gá ẹgbẹ́ sọ pé wà mí ẹgbẹ́ ẹni fẹ́ lọ kóbi tẹ́ òkè á ẹ̀dájà tíráyà kásábìdòwò náà kò síbìdòwò ń bi ilé o tó bá ti jẹ́ kó ọ̀dọ́ ẹ mọ̀ ìpè bóyá ní ìṣẹ̀jọ́ mọ́ sọ̀rọ̀ ti sọ fún pé láìláì ó ti sọ fún ọ ní bí àwọn láìláì ọlọ́mọ jẹ́ ní tí ìfẹ́ ẹ̀dá pé kò jẹ́ ní sẹ́lọ kí onímọ̀ ẹ̀kọ́ yẹn tí àpótí sọ̀rọ̀ fún pọ́sọ fún yẹn ìwọ òsì inú ẹni tí ó lè gbà wọn mọ̀wùlẹ̀ lọ sọ pé mo ti àwọn àwòrán bí ara ọ̀bẹ ọ̀sẹ̀ pé wá sí ọ̀ràn yìí ẹ̀fìn lílo ẹgbẹ́ kan àyẹ́gbìn ibà àlàmọ́ ní ìjàmbá àbúrò rà dájú pé obìnrin yẹn tá a bá lọ rè bá yọ ọgbà. àwọn afọwọ́ sọ ilé ilẹ̀ débi wípé ìgbà mi ń bẹ ó lè má jẹ́ lọ́rọ̀ ẹ̀sìn gan olójú ọ̀rọ̀ gbèsè ayé. àwọn obìnrin mi mẹ́tẹ́ pípọ́ lọ́run sì dá wọn àtọ́ lọ́run dá wọn wọn ò sì fi ṣèkà ẹni ní wọ́n fẹ́ chẹ́ǹjì wọn sódì kejì olóṣèkà wọn kí ní ẹ̀dá tọ́lọ̀ ní àwọn ni wípé wọn ò lè farada àwọn òṣèṣì kan tàbí àwọn ìgbésí ayé kan ọ̀mọ́ wọn la nígbà bí wọ́n ṣe rè wọ́n ọmọ tó jẹ́ pé nígbà àwọn rè onìkan ní ń dá lo odidi four bedroom flat onìkan ní ń dá lò tó ọwọ́ secondary school gan ní ń dá lò àwọn ọ̀rẹ́ rẹ̀ wà kí n lé gangan sẹ́mi pé ó tún dé school náà ìgbà tó dé school náà wọ́n tún dáadáa gba odidi ilé fún onìkan ló ń dá lò compound gan nígbà tí ọ̀wá dé ìwọ ni yàrá kan ló ń lò ló wá ń ṣe wá sí bí ẹ so inshallah sọ̀rọ̀ mẹ́rin náà ni gbogbo nǹkan yóò ṣe gbogbo tẹ́lẹ̀ lọ́ba ayé náà ni o so sàárè náà ni ó kulẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀ ọ̀rọ̀ kò sọ pé sàárè kan lọ́gbẹ̀yẹn ṣùgbọ́n bí wọ́n ṣe rí òun ọlọ́pàá ló tún wà ń gbé wá o so irú obìnrin bá ń kọkùnrin bá máa wá wò kọ́lọ́ máa wò ọ̀hún wò ó sì ń kó bára rẹ̀ ó sì ń bẹ̀ sára rẹ̀ jẹ́ mọ́jì àmọ́kó tó lè wo obìnrin tó fẹ́ fẹ́ àyẹ́gbẹ̀lẹ̀ bá àlàfọ́ níhí àtijọ́ àwọn afọ àwọn tán ó di mélòó jẹ́ ma ó di mẹ́ta yìí ń bèrè mẹ́fẹ̀ẹ́fà padà o alákọ̀ọ́kọ́ ni pé kó jẹ́ pé kò ní sí kálùwà ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé kó jẹ́ pé ọkàn ń kò bọ̀rọ̀ sí ṣáwà ìgbádùn kẹ̀kẹ́ ẹlẹ́kẹta ni pé kó jẹ́ pé o ṣọ̀pẹ́ obìnrin yẹn kọ́ gbà sáà ń pé nísìn pẹ̀lú nǹkan tá à ń sọ yìí ó ti kó ó ti fẹ́ǹsì àwọn obìnrin síta díẹ̀ wípé a jẹ́ pé obìnrin ṣé ọba ti mọ̀ pé ìmọ̀ni rẹ ò lè gbé pé kó lọ bá àáfàá kan pé àbí àbúlágbájá pé gbóòn ní ṣe ẹlẹ́fínmi kí n kọ́ àwọn tó wà nílé kí ìmọ̀ni rẹ ò gbé débẹ̀ tó orí pàgbọ́n rẹ ò gbé débẹ̀ àbí ogún tìtì mi lára rẹ òjò lè ṣe mọ̀wùlẹ̀ wẹ́ni lẹ́ẹ̀mejì nítorí wípé ajẹ́pẹ́ lọ́dọ̀ tiẹ̀ náà kò rí lẹ́mí ẹ̀pẹ́ ní ẹlẹ́gbà nu tó yẹ pé òrìlẹ̀ ẹ̀ kọ́lá àìsàn lọ́ba ẹ̀jẹ̀ lọ sọ gẹ́gẹ́ bó ṣe lẹ̀ lẹ́yìn àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́kẹ̀ẹ́rẹ́ ayẹ́dùrọ̀ ìlàmọ́ yẹ́dùn ha rọ́ àdìgbà ni àpàràbọ̀ mi lẹ́yìn fi ẹlẹ́ ẹlẹ́kàárọ̀ àyẹ̀kúnlẹ̀ nábọ̀rọ̀ hu nàtújẹtẹ̀ lẹ́ azùbìhì kó òun wò láti conclude ẹ̀mí ẹ̀ pé màá tó sọmọ ìkùsí tó ṣẹlẹ̀. ajẹ́ pé níṣẹ́ èrò pé ọmọbìnrin ah, kan mo sì pàdé ẹ̀ ní oṣù ráwọ̀ yá kí n sì yẹ pé kìíní yẹ̀ wò tí ìjókòó lẹ́mí yẹ̀ kò sí wàhálà ẹ̀sìn kò sí wàhálà sọ di next week wájú next week farabalẹ̀ wò ó sì ti wò ó wíwò yẹn ó fẹ́ wò láti conclude ẹ̀mí ẹ̀ wípé ṣé kó o gbọ́ àárẹ̀ láti lọ bá a sọ̀rọ̀ ní gẹ́gẹ́ bá a ṣàlàyé síwájú àti mẹ́ta lọ bá lórí ọ̀rọ̀ rẹ̀ wàá lò náà àti mẹ̀yìn síwájú tọ́yọ̀ ṣé kó bú ẹ̀rì ni àbí kó padà sẹ́yìn. nẹ́ẹ̀dọ́rù yẹn gbọ́dọ̀ jẹ́ pé ní ó fèsì wípé ọ̀fẹ́ ni azumu kọ́ ìdù wa mẹ́mẹ́ o. tó o bá ti wá kọ̀ọ̀kúrò pé lágbájá yìí ń bá sọ̀rọ̀ o ò tún lẹ́tọ̀ọ́ àti ìrẹ́pẹ́. ó ti kọ̀ọ̀kúrò ó ti wo ó ti wo ó fẹ́ ìgbọ́lọ́wọ́ mẹ́ à ń bọ̀ mbẹ́lẹ́ yìí o ó ti wo ó wá ti kọ̀ọ̀kúrò pé ah inṣàlá màá kọ̀ dá mẹ́ kírísítà sí ọ̀dọ̀ wà níyì ọmọbìnrin àwọn àfáà ni wíwò yẹn ti dópin ìgbà náà kèé àjìnàbíyà ló sì jẹ́ sí ọ kèé ṣe ìyàwó rẹ kèé ṣọmọ rẹ kèé ṣe ìyá rẹ aláàtà náà nígbò ṣe lè wọ ní ọdárì sísá ń ta òlèwò náà ìtọ́ àfínní kò wọlé ẹ̀kẹ́ ni pé kó fi lè kọ̀ǹkúdù pé lọ wájú ni àbúpa ó lọ sí dínì ṣiṣẹ́ ìdá ìṣiṣẹ́ ti parí sáàrin yẹn kílíà ọ̀pọ̀lọpọ̀ èmi rẹ̀ wá ló pàṣẹ ká wàá sọ wípé sọ àjọ ń plan ó plan ọdún kan ẹ̀dmíò eh, gbogbo planning phone call gbogbo ẹ̀ láwọn àwọn yẹn gbogbo ẹ̀ láwọn yẹn ti bẹ̀rẹ̀ àwọn afá tí wọ́n sì dá rẹ̀ gbogbo ẹ̀ pàápàá àwọn afá sọ pé rárá kò sáàyè fún nínú ẹ̀sìn nígbà èyí tí gómìnà sọ̀rọ̀ tẹ́lẹ̀ sí obìnrin yóò ti gbà bí wà ní ìwé sọ pé kò sí problem kìtìbà ló ṣẹlẹ̀ yẹ so ìtọ́kù ní kẹlọ ṣe àkùtù tẹ́ẹ̀ bá ti lè ṣe àkùtù kò sí àǹfààní kẹjọ mọ̀ sọ̀rọ̀ káwọn àṣọ pé wọ́n wálé àbí wọn náà lọ lé wọn àbí ẹjọ́ ń pera yín ẹlòmíì owó tó yẹ kó fi jẹun one hour ayé ìgbà táwọn mtn jẹ ṣe straku yẹn lọ bèrè àti ṣé wọ́n ṣe ṣe àwọn mtn ṣe straku gbà yẹn wọ́n gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ayé ọ̀dọ́ jẹ́ gbà náà torí pé gbogbo àṣeyẹ kó fi sùn lóru àbí kó fi ṣe nǹkan tó sàǹfààní fún àwọn àmọ̀rí ẹ̀sìn àtàyè ẹ̀kọ́ láì tó fi mọ̀ àwọn afáàní kọjá yí pé nọ́bọ̀rù yẹn fẹ́ jẹ́ nàìjíríà fún azimoni ẹlẹ́ẹ̀kẹ́ kẹfà eléyìí wá bá obìnrin wí gan ó wà lè ṣẹlẹ̀ kó jẹ́ wípé obìnrin gẹ́rẹ̀ ti wà ẹ̀ fáwọn pé àbúlágbájá àbúlágbájá fẹ́ wò mí bóyá pàdé àlọ́ bá wà níyù rẹ̀ pé mò ń lò wọn kẹlẹ́ mi náà ṣùgbọ́n òṣì tẹ́ ló fi jẹ́ kó wà láì agbọ́dọ̀ jọ lágbọ̀ọ́yé láfìjọ ra lọ́wọ́ ẹgbọ́n ní ìsìtẹ́ ìfọ̀rọ̀ bá àbá kan pé ẹ̀ ńlá díẹ̀ jọ ó wọ́n bínú sáà so mo kàn ń lò wọn kẹlẹ́ mi náà ná o so ọ̀là pé wọ́n ní kẹ̀rí mọ́ pé ó ti wà lẹ́sẹ̀ tì báyìí so mo ti wá wò pé bí a kì í tiẹ̀ fẹ́ bọ̀ mi tí ì mọ bó ṣe rí dáadáa so mo wá wò pé bí a ti máa di bí Sunday ti gẹ́gẹ́ bá ń lè ọkọ̀ wò pé àbáyé mo rò pé yóò yẹ máa dáhùn lórí ìrúfà mi sẹ́mọ̀ jùún kọ̀kọ́ kí ni yẹ máa takò látàrí ẹ̀ tó fi dápò wà láì kátó lè rẹ́sìn sí dáadáa àà àfi gbogbo ọjọ́ gbọ́n kankan náà yìí ìdíkan yóò fi rọrùn dáadáa pé àà ṣe ti máa kò sí wàhálà wọn ó gbọ́ yìí ti máa kódà ká mọ̀ ti gbọ́ ti máa sàlàyé fún wọn yóò yẹ o àwọn fáwọn akẹ́yìn wọn lọ bá wà ọmọ mòrí yẹn wá sọ pé tọ̀ àbá wá ní òṣù wà látọ̀ wá sunday wa bí àbá ti wá sọ fọ́mọ rẹ̀ pé ọjọ́ sunday o so àbí bẹ́yà kò tiẹ̀ sọ fún bọ̀ ọmọ náà ó ti ń gbẹ́ ó rí pé àfa yẹn wá ń jòyè ó tó wá sunday kì í sì wà ní wàá bá àtẹ tẹ̀lẹ̀ àwọn arúgbó àbàdàn wà ń lọ bẹ̀lẹ̀ mẹ́wàá pé lọ gbé omi fáfá lọ sí gbá ọmọbìnrin náà lè rò pé ẹ̀wà kí ni ṣẹlẹ̀ bóyá náà sì ní fi àfa tẹ́lẹ̀ àwọn afáàní allah takhruju mar'a mutabarrija aw mutazajjila aw mutatayyiba ee obìnrin tó fẹ́ tó sì má kó ara rẹ̀ má pọnra rẹ̀ má pàkéjì rẹ̀ àmọ́ jáde sí ọkùnrin yẹn lẹ́ni tí ó wà á múra dáadáa spẹ́ṣíálì pápásíkè ìjọ náà sẹ́mi pé kínní yé ó rí ọ ní nátúrà bí aláàṣẹdọ torí pé tọba kásìkè ìjọ náà àwọn àtìkẹ́tì máa yíjú padà tó wá rò pé ó pa ṣe é fáwọn tí ẹ jẹ́ mọ́ṣẹ́ láwọn ọ̀rọ̀ wà láyé tí ń dalẹ́ rúre o yóò wá ní pé wà lọ́ ẹ̀mú fọlọ́n bá tún bẹ̀rẹ̀ ìrora ẹnìkan ti sọ́rí àparí ìjà lọ́kọ̀ọ́ láyàdé o ní kọ́lọ̀ fún sàánú gan ni sàánú kan pé àwọn nílẹ̀ tó wà ìsà yàrá adé ní oníṣẹ́ ìjẹ́ jẹ́mọ̀ yìí pé wọ́n fi ọmọbìnrin gbà mí gbà yín bò ṣe ẹgbẹ́ nígbà tí mo lọ bí o kópa lọ́rọ̀ sí mi náà ẹgbà àwọn kẹ̀dẹ́lé gbogbo ẹ̀kẹ́ di pé òun ṣe gbẹ̀kẹ́ ẹ̀dá kúkúrà sí kílẹ̀ yẹn wú sórí rẹ̀ ṣe pé bí o ṣe wá sí gan èyí ọ̀kan gbómi mú díẹ̀ pé ẹ̀ẹ́nà àbọ̀tẹ́ asáṣẹ̀ dírẹ́sì ẹ̀kẹ́ ẹ̀ kópa gbó àwọn òsì lẹ́mẹ̀ búra ẹni ilé ni wọ́n ṣẹ̀bẹ̀ ọ̀rọ̀ ẹ̀sà ìdá làálà bóyá ro obìnrin náà ti lo ráàkì kébà jọ náà ṣẹ̀bẹ̀ pé ọ̀rọ̀ àti kẹ́ ọmọdé kò pa ọba délé tọ́lọ́ bá wọ ẹjọ́ wọn ẹ kílè ìdán méjì àmúṣẹ́ mọ̀ pé ẹ wo bí ẹ̀sìn bá ní gbé sí pẹ́jẹ́ mẹ́fà wípé ká tó sọ pé a fẹ́ wo obìnrin méjì àmú gbọ́dọ̀ pé tá a bá rí pé obìnrin tá a fẹ́ lọ wò ó ti kàtíkè ká mọ̀ wòjọ́ náà àbíká ní ké lọ rèé fọ ojú rẹ̀ akàn lo àtíkè ní tó kéré jù ni o àìmọye nǹkan pọ̀ o tóbi lè lò tó jẹ́ pé yóò fẹ́ yàtọ̀ sí bẹ́ẹ̀ sí kọ́ jáde sí obìnrin la fi ń pariwo ẹnì wá fẹ́ fẹ́ ẹlẹ́à ṣe ń pélé yìí ọ bá àwọn ẹlẹ́à wí gan nítorí pé ẹ ń fẹ́ fẹ́ ẹlẹ́à ẹlẹ́à ti mọ̀ pé ẹnìkan fẹ́ wá wò ó àbẹ́ ẹ̀kọ́ ni ó ti mọ̀ pé ẹnìkan fẹ́ wá wò ó náà ó sì torí pé yóò ní láti síjú rẹ̀ nígbà wọn lè ọ̀rọ̀ ẹ̀kọ́ ni ṣùgbọ́n ṣe ń pé ẹlẹ́à yìí ti mọ̀ pé àfa kan bọ̀ wá wò ó tó bá jẹ́ pé ó ti wá lọ rèé kun ara rẹ̀ lọ́dà wàhálà ò wà mọ́rí lóra wọn nígbà nìkan àbá wọlé ẹ̀kọ́ tẹ̀sí gbìdàrà àwọn afáà wa ní ẹlẹ́ẹ̀kẹfà àfi tí mo ti sọ́wọ́ kẹfà ní pé kọ́ wá wo iye tó jẹ́ pé máa ń hàn lára obìnrin gan-an ní ìbàdàn lọ́pọ̀lọpọ̀ gbà ibi láti wá lọ síbi wípé a ti mọ̀pá wo obìnrin àti májàmú ti bẹ́ fún níbo láwò lára obìnrin gan. àwọn onímọ̀ kọ́nà kó bá ní kẹ́wọ̀n o wọ́n níbi táwò ní ara obìnrin wọ́n ní abákan sọ yìí pé ká wo ojú ẹ̀ nìkan àti ọwọ́ rẹ̀ àwọn kan sọ pé rárá o tó bá wùwá a lè wo ojú káwọwọ́ káwọ ẹsẹ̀ káwọ orógún àwọn kan ní kódà tó bá wùwá kódà fáwọn àwòsàn ní kò sí bí ẹni wò lára obìnrin sámọ ti wà bẹ̀rẹ̀ pé a síbi mọ̀ pé àwọn ẹ̀ǹkẹ́kẹ́ tó jẹ́ kọ̀rọ̀kọ̀ ń dú ara rẹ̀ á béèrè fún paafẹ́ rí ṣùgbọ́n gbogbo ọ̀tọ́ àwọn àfa àṣọ yìí ló ń sọ káàkiri ọ̀rọ̀ mẹ́rin náà ni àwọn àfa wa ní èyí tó dáa jù ó ní wípé kéèyàn ó wo ojú obì tí ẹ̀ fẹ́ fẹ́ torí pé àwọn àhàdíìsù tí absa ti ń sọ ìntàmínà sọ nàdọ́ta ilé ha ṣé òrí wò náà ní ìmọ̀lẹ́sìn báwo tẹ́ fẹ́ wo nǹkan wájú ṣùgbọ́n intaafilé wa fún gbẹnu sọ wípé ọ̀rọ̀ ilé kan ọ̀rọ̀ ni pé hadithu jábìrù tari radiyallahu anhu ọ̀dọ́ jábìrù ni òun fẹ́ fẹ́ obìnrin kan abákan ló jẹ́ ti fẹ́ ni fífẹ́ tá a mìíràn pé kìtìbà náà ni o kìí sípò ti sọ ìgbẹ́ ọ̀rọ̀ sálàm yìí pé sálàm mo rí obìnrin kan tí mo fẹ́ fẹ́ fún mi ni tó ti wò ó lóun òwò ẹ̀ láyọ̀ kan ní ilé mi ìrẹ́dá mi ah. àmì ni lọ wò bí jábìrù sí wá gbọ́ lọ́wọ́ ń dúró ló ń gbọ́ ń dúró ilé ìhà lọ́wọ́ ànábì sọ ó sọ pé wo ojú ẹ̀ wo ọwọ́ ẹ̀ jábìrù ní fàkúntù àtàkọ́bàhù èmi ń tèmi mo bá ń dẹdẹ rẹ̀ jábìrù ní òun sàbí ni o ó ní obìnrin tó fẹ́fẹ́ òun wá mọ́ dẹdẹ rẹ̀ títí títí hátàrọ̀ àìtú mi ni àmọ́ yẹ̀dẹ̀ òun ìlànà kàhìyà tí mo fi rí nǹkan tí mo fi gbé àà eléyìí tó níyàwó téèyàn lè fi ṣèyàwó ìbẹ̀rẹ̀ àfáà ti sọ pé tán ajẹ́ pé bàtà ìsáà sọ yí pé lọ́ọ́ wo ànábì ò yẹn pé bóyá ojú tàbí tàbí ọwọ́ tàbí bìkan ànábì tú ọ̀rọ̀ yẹn lẹ̀ ìní jábìrù fi gbọ́ yẹ pé òní lọ́wọ́ tọ́wọ́ tẹ̀lé ọ̀tà kọ́bà yẹn pé tọ́wọ́ fẹ́ẹ́ lọ́ta ìtẹ̀lé òní náà bí bá ń lọ ibiṣẹ́ pàtó yọ wò jábìrù sáà ń yọ wò títí tí ajẹ́ pé àwọn àfáà ni tàbá fẹ́ mọ̀rọ̀ jábìrù àtọ̀rọ̀ àkọ́kọ́ wípé lọ wò ojú rẹ̀ ajẹ́ pé èèyàn lè wo ojú obìnrin lẹ́yìn ìgbà náà èèyàn lè fi ọgbọọgbẹ dẹdíẹ àwọn torí pé ní tó fẹ́ lọ́ta yìí náà tó sì gbàgbọ́ yẹ́sì sẹ́wọ̀n kò ní sẹ́kù kò ní wọ́n mínísítì ẹ̀jẹ̀ náà lọ ó ti ní àwọn kan wọ̀ àbẹ́yẹ̀ ń kọjá lọ́nà ilé wọn èyí sáà ń gbà àìmọ̀ bóyá wọn ni wọ́n sọ́ọ̀sì níwájú ta nkẹ̀kẹ̀ gbogbo eléyìí sáà ń fi ojú lélẹ̀ fún àwọn àfáàní kò sí lẹ́yìn mẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́ ìdúwọ̀ yìí pé wọ́n bá ti dán ọ bá ti dìsáìdì tẹ̀ pé ọ fẹ́ sẹ́kítì gbogbo wíwò yẹn wà fún pé ìyìn tí conclude tí èyí bá ti conclude pé àpótí ah, conclude mo fẹ́ bálágbájá sọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ kò sọ̀rọ̀ pé àfẹ́ ah, wo ara wa mọ́ eléyìí náà ó tún clear níbẹ̀ àwọn afẹ́ wa ní nínú àwọn ìmọ̀ táwọn èèyàn tó sọ nínú àwọn àfẹ́rẹ́sì tí wọ́n sọ ni pé kí ní ká wà tó gbajúmọ̀ láàrin ara wa onílé òfẹ́ fi obìnrin kan yóò wà ní tó sẹ́ni pé ó mú làgbájá àbí àmìlà àbí Christopher ẹ lọ bá mi wò tẹ bá wò tẹ wò àwọn aṣọ nǹkan tí wọ́n wà fún ẹ̀rí report bí i so sísá yẹn ṣàlà so wọ́n dúdú so wọ́n dẹ̀ ga díẹ̀ so báyìí wọ́n dẹ̀ kọlà ẹ̀sìn gbá àwọn àfáà ní nǹkan ẹ̀kọ́ bá ṣẹ̀yà òsìkè mi jẹ́ wà bá ṣẹ̀yà nítorí wípé nǹkan yẹn yóò kó yẹn sínú wàhálà tó pọ̀ làálà bí obìnrin tó ń sọ fún ọ bí akọ̀mọ̀ yẹn júwe bí akọ̀mọ̀ yẹn júwe àbí ó lè fi kún lẹ́sẹ̀ mọ̀ yí pé lẹ́sẹ̀ ọ̀nà kọ́ bá kalẹ̀ àyàrá tàbárẹ̀ kò tó àfojúbà o so ìgbà tó ń dúró rẹ̀ fún ọ bóyá ìgbà tó sọ pé ó kọlà ẹ bóyá wà kékeré ni wọ́n pè so ìgbà tó so ó kàn áà ah, ẹ sọ tó báyìí so ẹ̀sìn mo fẹ́ wo sàásìkò bá àwọn àfà ń gbogbo àwọn àfà ìṣàlọ làálà gbogbo àwọn àfà tó sọ pé kò lẹ́tọ̀ọ́ torí pé láyé àwọn sálàf àwọn obìnrin rẹ wà àbí òsà àwọn obìnrin rẹ tí wọ́n ti lọ mọ báwọn sàbẹ̀ wo àwọn obìnrin tó fẹ́ fẹ́ ṣé jábìrì tó lọ́run lásán obìnrin kò láwọn obìnrin tó lè bá sọ pé ẹ bá ń wo ẹ sọ bó ṣe rí pásánà ṣe ara rẹ ni ìwọ ni kó lọ wo fún ara rẹ kó sì make a decision fine àwọn afọ àwa ni àwọn obìnrin wo ni àlekọ̀nù sípa afẹ́fẹ́ nínú ẹ̀sìn gbogbo fáńkì wo lọ́sọ̀ mọ́ tọ́ọ́bà ṣùgbọ́n ó tọ́ọ́bà kò tọ́ọ́bà àwọn nǹkan mẹ́ta àbọ̀rọ̀ kọ̀ọ̀nù sí alákọ̀ọ́kọ́ nínú àwọn tá àbọ̀rọ̀ kọ̀ọ̀nù sí òun náà ni obìnrin tó bá jẹ́ pé ń ṣe ìdà lọ́wọ́ tí bá ṣe rídà lọ́wọ́ bí a rídà wà fáàtì ní bí ọkọ ẹsẹ̀ kú tí kò tí ì parí rídà rẹ̀ kí ni rídà obìnrin tọkọ ẹsẹ̀ kú oṣù mẹ́rin àti mẹ́wàá so àwọn afáà ní àbọ̀dọ̀ sọ̀rọ̀ ha bil khitba pẹ̀lú rẹ̀ àbọ̀dọ̀ sọ́tẹ́ ṣùgbọ́n a lè ṣe tààrídì tààrídì ní bí a lè sọ ní ẹ̀nà a lè gbé ọ̀rọ̀ yẹn wá ní ẹ̀nà pé ah ọlọ́run mẹ́sẹ̀ ń jáde lọ́wọ́ ọlọ́run sí bá gbólóhùn ẹjẹ́ bóun náà tó pé táyìbù ni ó ti gbọ́yé tó ló fi pẹ́ bọ́ àbọ̀rọ̀ sọ́dà rẹ̀ ti pé à ah, ẹ bá ti á parí báyìí kẹrọ wá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ló sì ń kónú wà lẹ́lẹ̀ abẹ́ pọ́ sí dáadáa náà ìsopó rẹ̀ so kálukú kó sì pẹ̀lẹ́ ẹlẹ́kejì ni ìdá pé obìnrin tí ọkọ fẹ́ kọ̀ àwọn afáyà lákọ̀ọ́kọ́ èèwọ̀ ni ká ṣe kítíbà obìnrin tó bá wà nípò tọ́lákùrọ̀ jẹ̀rẹ̀ nítọ̀lákùn àkọ́kọ́ rẹ̀ tó yẹ pé ó sì láǹfààní kọ́kọ́ ó ṣe kí ni o kọ́kọ́ ọgbà padà èèwọ̀ ni ìmọ̀ afẹ́sẹ̀ tẹ̀sílẹ̀ hùn ní abáfẹ́sẹ̀ tààrí ìbèrè kìtìmà èèwọ̀ ni a gbọ́dọ̀ bá sọ ní ẹ̀nà àbí ní gbangba pé mo fẹ́ fi ọ torí pé obìnrin yẹn kò yẹ kò bó sì jẹ́ kí ni ìyàwó ni. ẹlẹ́kẹ̀jì nínú àwọn táwọn bá sọ náà ni tọ̀láàkù obìnrin tó wà nípò kìtìmà obìnrin tó wà nípò tọ̀láàkù àlùbáyé obìnrin tó yẹ pé ó wà nípò pé ọkọ fẹ́ kọ̀ ṣùgbọ́n àti dájú pé kíkọ ilé náà kíkọ ìparí rẹ̀ àwọn àfáà ní èyàn lè ṣe kìtìbà rẹ̀ bí tààrí a lè sọ́lẹ̀ náà ṣùgbọ́n ó tún dáa náà ká má ṣe kí ni o ká má sọ̀rọ̀ wáhà mọ́sára wà á di jẹ̀mọ́ ẹ̀rákùnrin náà obìnrin tí bá ń tọ́jú ọmọ lọ́wọ́ tí fọmọ lọ́rọ̀ lọ́wọ́ kí ni ìdá àtọ́lá kìí jẹ obìnrin fọmọ lọ́rọ̀ lọ́wọ́ ọkọ sì fẹ́ kọ̀ kí ni ìdá jẹ I a ní dẹ̀mí o a ní di mọ́sálà láti yanjú mọ́sálà kí pátá bá wọn Now. And tó wá four months And days ẹnìkan tó wá tó ń after three months tó wá fún lọ́yọ̀ tán kí ni wọ́n ṣẹlẹ̀ nígbà tó bá ti parí fún lọ́yọ̀ three months. àkọ́kọ́ náà nítorí kí ni mọ́sálà wà ní wípé mo rí páwọn yẹn máa ń jìn bẹ́ẹ̀ gan àwọn máa ń jìn bẹ́ẹ̀ gan jìn dàn yàtọ̀ àwọn ọmọ àwọn yẹn máa ń jìn bẹ́ẹ̀ gan hátà débi wípé ẹnìkan tí ò ti pẹ́ akàn sọ̀rọ̀ ẹ mọ̀ tàbí ń bẹ ọkọ ọmọ tó wà téèyàn mọ́rùn-ún àwọn ẹ ti gbọ́ yé táàkà tó bá fún tèmi àti alábọ́dá àwọn nígbélé yìí àbúrò wọn ti gbélé yìí ọ̀rọ̀ yẹn wọ́n dé mọ́ ah, wọ́n mẹ́rin sọ pé ṣé bóun ní àárín àṣà àwọn ọ̀pẹ tó náà nìyẹn sọ ti parí yín dàrí <laughs> ètò owó torí pọ̀pọ̀lọpọ̀ kan fojú rí náà obìnrin tí bá ń tọ́mọ lọ́yàn lọ́wọ́ àkùsẹ́ tó ìbámu gbogbo wa. àwọn kan tóbìnrin ẹni pé nínú ṣẹ̀dá Islam tí wọ́n máa ń fẹ́ kọ obìnrin ọ̀rọ̀ ẹni obìnrin tí ń ṣe háìdọ̀ lọ́wọ́ ẹni yóò ṣe kúrò mẹ́ta àbí obìnrin tí kò tí mo mí pẹ̀lú pé sẹ́dọ̀ ọ̀rọ̀ pé tó sì wà ní age of pé o ṣe háìdọ̀ obìnrin tí èṣe háìdọ̀ rárá tí ẹ̀ pa sọ pé ṣẹlá sọ pé kí lòun tiẹ̀ three months bóyá ó kéré sí age háìdọ̀ tàbí ó ti over ó ti over age fún ó ti wá èjì fún idol tí a pèrè obìnrin ẹ̀ àti pé three months láàkà ṣùgbọ́n obìnrin tó fọmọ lọ́yọ̀ lọ́yọ̀ ní àsìkò tó fọmọ lọ́yọ̀ ẹ̀ kìí ṣe pé ó ti wá èjì idol abẹ́ẹ̀kọ́ kìí dà ṣe wípé ó wà ọ̀dà èjì idol ní àsìkò yẹn gẹ́gẹ́ inú túrù ló wà abẹ́ẹ̀kọ́ ara rẹ̀ mọ́ nígbà náà àyídára àwọn afáàsọ pé irú obìnrin yẹn tí a gbé nísìnyí bẹ́ẹ̀ obìnrin tó bá ń fọmọ lọ́yọ̀ lọ ọdún kan ó lè mọ́ ìdí idol rẹ̀ obìnrin bẹ ọdún kan àbọ̀ ọkùnrin ẹ sì sọ wípé káwá fẹ́ kó ìyàwó a gbọ́dọ̀ sọ fún un ní àsìkò tí ó wà ní túwúrù tá a sì já máa rẹ̀ irú obìnrin yẹn sẹ̀kọ́ wà ní túwúrù bí ọkọ̀ sì já máa rẹ̀ ìdán. túwúrù ni pé ọ wà nípò ọ wà nípò tó mọ́ kò sí ayédọ̀rọ̀ lásìkò yẹn ọkọ̀ òsì súnmọ́ tẹ̀kọ́bìnrin tó tó mọ́ lọ́wọ́ nìsín ó wà nípò tó mọ́ kò sí ayédọ̀rọ̀ bóyá lásìkò gbà yẹn náà bóyá kò súnmọ́ ọkọ ní àǹfààní kó sọ pé òun ti ẹ̀sìn wọ́n sọ pé kò sí wàhálà ó kọ́ lóòótọ́ ó ti fulfill gbogbo right tá fi máa ń kọ obìnrin obìnrin yẹn ó wà á dúró títí títí tí tí ó kọ́bàjẹ́ one and a half year idol tó pàdé ara rẹ̀ padà táìmù gbà yẹn ó ti kọ́ náà o tó o bá lè múra dúró tó o fi súnmọ́ tó fi di one and a half year tí idol wáyé ṣe wà fúnra rẹ̀ ẹ̀ wáyé ṣe kakúrú mẹ́ta tí aláìdọ̀ mẹ́ta kẹ̀ kò yá mi. sórí ẹ̀jẹ̀ rẹ̀ òkìlẹ̀ àbí èyàn ẹ̀ẹ́dùn fún ọdún kan lápòjúwe àbọ̀dún kàbọ̀ tí obìnrin yẹn fi di pé háìdọ̀ padà rìzóòmù lọ́dọ̀ rẹ̀ àwọn ẹsẹ̀ kan ló máa tí irú èèyàn bẹ́ẹ̀ mẹ́ta ẹni pípẹ́ sábà yẹn wà fọ̀tẹ́rà obìnrin báwọn obìnrin kan wá bí ánìsè ó obìnrin wa ọkọ wa kọ ìyàwó pẹ̀lú ọmọ lọ́wọ́ débi fẹ́ lóde bí ìyàwó gbọdọ̀ irú obìnrin àbọ̀dọ̀ tó ṣe àrò tó ṣe torí pé àyàfi tá a bá tó ń mọ̀mọ́ dájú pé ó ti rìzúùmù àìdọ̀ rẹ̀ ó sì ti lo ànádá kúrò mẹ́ta tó ti wá padà mọ́ àtúwáṣẹ̀ ìdájọ́ sí ajá pé káàtó rẹ̀ tó sọ̀rọ̀ obìnrin bẹ́ẹ̀ a lè kódà a lè fojú pé bẹ́ẹ̀ ká fún bíi two years gap abẹ́ ẹ̀kọ́ ni pé káṣọ pé bóyá wà nàìjíríà ní ọmọ tiẹ̀ ní àìdọ̀ padà dé so gbogbo kúrò nǹkan nǹkan oṣù mẹ́ta mẹ́rin ó bá parí so kó wa ní jẹ́mọ́ ìjà wa padà sí kágbé sáwọn tó ti sẹ̀dá wa ó lẹ́ ní bí ó ṣe yẹ ní kó ṣe fẹ́ ọlọ́mọ ọdún kan lọ. ọlọ́mọ ọdún kan lọ́wọ́ says it pass through normal process abẹ́ ọlọ́mọ oṣù mẹ́fà so wọ́n ní ìwádìí àyàfi ẹ̀ ṣùgbọ́n irú àwọn ẹ̀dá ń sọ ní àgìlábíyà là ń sọ pé èyí tó kọ́mọ̀ jù èyí tó wà ẹ́ lè ju oṣù mélòó ni obìnrin bá fẹ́ rí ìsúnmọ́ àìsàn rẹ̀ padà látara ìbímọ dọ́pọ̀ ṣùgbọ́n ẹja sọ àbìlàbí àgbo tá à ń sọ yẹn wọ́n ètò kọ́mẹ́ǹtì mo sọ four months four months tá a sì wà lóko nífàsì alákùnlé hàn alákùnlé hàn àlàyé ẹ̀sán nìyẹn nígbà fẹ́ràn ni pé irú àwọn obìnrin báwọn irú àwọn obìnrin báwọn àlè tó sì wọn àkọ́kọ́ nìyẹn lẹ́yìn náà àwọn méjìdínlógún tí Allah subhanahu wa ta'ala sọ wípé àbọ̀dọ̀ fẹ́ láíláí èyí fi sí wọ́n mọ́ tó sì yá rẹ̀. àwọn 18 tó méjì dẹ́lógún 18 tí a lè fẹ́ láíláí méje nù wọn ọlọ́run sọ pé àbọ̀dọ̀ fẹ́ wọn torí pé wọ́n jẹ́ fámìlì wa méje nù kan náà mẹ́rin nù wọn lè mọ̀ sọ́ torí pé àtijọ́ di àná ara wa ibi tí mo fẹ́ sáré clear àgbẹ̀sẹ̀ pàṣẹ méje o tá a lè fẹ́ ní family wa ta ni ìyá wa ọmọ wa obìnrin àwọn ọmọ ìyá wa àwọn àǹtí wa nígun bàbá àwọn àǹtí wa nígun ìyá àwọn ọmọ tí àwọn ọmọ ìyá wa bí àmì fẹ́ wọn. ìdàkejì ní kìtà àwọn obìnrin náà ọmọ tí ọmọ ìyá wa lóbìnrin tó bí ilé ọkọ tiẹ̀ àmì fẹ́. tàbí àwọn ìyá wa tó pàwọn ní ẹrẹ wa méjèèjì náà nù. meji àwọn àtúntà ń ṣe by two méjèèjì náà ló tó wájú aráàmù níbi ọyàn mímu tó dé ìyá tí ó fún yàrá àlefẹ́ ọmọbìnrin tí òun náà bí gẹ́gẹ́ ló bí gẹ́gẹ́ so sí ibi tí tó dáyà oko papọ̀ ni àti ìyá wa àlefẹ́ tábọ̀ wàrọ̀bá ikọ̀mù lẹ́tí fi ojú ìkọ̀mù mú afẹ́ clear lẹ́nu tí bí sẹ́tì lọ wá wọ́rọ̀bá ibùkún àti àwọn rọ̀bí ìbù yín kí rọ̀bí ìbù jẹ́mu rọ̀bá ìbù ó ní ọmọ tí obìnrin gbé wá láti ìta ó ti bí kẹ́ ẹ tó fẹ́ ọwọ́ àgbè wá ọlọ́run wá ní gbogbo ọlọ́run wá ní wọ̀rọ̀bá ibùkún àlẹ́tì fi ọjọ́ òrìkùn àbí àti àwọn ọmọ tí wọ́n gbé wá tọ́lé yín fi ujuri kun ṣé tó bá jẹ pé obìnrin ti bímọ ẹran kan tẹ́lẹ̀ kẹ́yìn tó fẹ́ ó sì gbé wá tọ́lé ẹ̀yẹn di bàbá rẹ̀ indirectly ẹ̀yẹn tọ́jú ẹ̀ èyí ò ní fẹ́. káwọn ká sọ pé yẹn fẹ́ obìnrin ó ti mọ lóòótọ́ ọmọ wa ń ń èèyàn wá fẹ́ ìyá bùkún múlẹ̀ títí ojú rí mú. àbí kúta sọ yòye ṣé a lè tó ìṣòro ọmọ máa ẹ̀yìn kẹ́kọ̀ọ́ àrí pé yẹn náà lọ lọ sí Àbújá ẹ̀ bá tún padà ẹ̀ wọ́n ta ẹ̀ mọ́ gẹ́gẹ́ ẹ̀ sàkùnrin àti ìṣàkà ẹ̀ kò mí ìnáwó ta ṣe bí mẹ́mí ògbé wa mẹ́mí òṣà ògbé wa tó lè mí ìtọ́lọ̀ wọn sọ̀rọ̀ ní wọ̀rọ̀ bá ibùkún mọ̀lẹ́ ti fẹ̀ ọ̀dọ́rọ̀ ṣùgbọ́n tọ́lọ̀ wọn bá ń sọ mbẹ́ o alàlẹ́ àgàlàbí yíyà ni kèé láàmù fún mọ̀lá nǹkan tọ́lọ̀ wọn bá sọ kèé kò sí mọ́fùhùmù fún pé kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ìyẹn ni wípé iye tọ́kọ́ mẹ́ẹ̀ náà ni pé wọ́n gbọmọ wa lè yín wá tọ́ ni iye tọ́lọ́mọ bá sọ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n gbèrò ọmọ bẹ́ẹ̀ wà lè yín tẹ́jọ kọ́mọ lùbọ̀pọ̀ ṣùgbẹ́ kọ́lá kọ́mọ wọn gbé ta máa pẹ́ ti fẹ́ ya rẹ̀ tẹ́ ẹ bá sì wọlé tọ̀ ẹ̀mí fẹ́ mọ́. وربائبكم التي في وجوهكم من نسائكم التي دخلتم بهن. ẹ̀tọ́ àti lè wọlé tọ̀ ya rẹ̀ kò ní ṣe fẹ́ mọ́ ìdáǹgbò gbogbo àwọn méjì pé etí yìí a lè tóòsì wọn pa àfẹ́fẹ́ wọn èèwọ̀ ni ká fẹ́ wọn ká tóòsì wọn náà ká sẹ́kẹ́gbà fún wọn lórí ìṣègbè yóò máa jẹ́ ìwọ. fàyín lamtẹ́kùnù dọ̀kọ́lì tó ń bì hìn náà. ń bọ̀dọ̀ àpá tí wọ́n lẹ́rìí pé nítorí àwọn bá sọ pé tó bá gbé wa tó lólè yìí wà lẹ́ àwọn àfáà fọlọ́pàá ní kẹ́ wọn wọ́n sì sẹ́fẹ́ sí. wọ́n ṣe mọ̀ pé ewu tó lọ ṣé ẹ má gbé wa tó lè yín tàbí dẹ́ẹ̀dẹ̀ títí ìwọlé tọ̀ ìyá wọn ẹ wọ́n wọlé wọn ni ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ ti wọlé tọ̀ ìyá wọn ní wájú rẹ̀ lá. fàyínlám tẹkùnù dàkọ́lé tó ń bí. ká ní pé ẹ̀ tí ìwọlé tọ̀ ìyá wọn. fàdájú náà àlẹ́ ikùn. kò sí ẹ̀ṣẹ̀ kankan fún yín mọ́. àwọn afáàní tó àwọn òfin sọ̀rọ̀ nípa pé ká ní wọn ò gbé wá tọ́jú lé yín mọ́. ọpọlọ ń sàkátà lórí yìí ó túmọ̀ sí pé nítorí kọ́kọ́ sọ òsùnmọ́ fòun wò. ẹ má wọlé láfilé wọn. alimuhim tàlàbẹ̀ lónìí pé ọmọ gbogbo àwọn tá a sọ yẹn tí ì kéèyàn sọ yí pé èèyàn fẹ́ kọnu sí kankan nu wọn pé èèyàn fẹ́ fẹ́ ní paripari torí àwọn ti ní àsìkò ti lọ àwọn afọ àwa ni kìtìbà gan ṣé wọ́n ní time duration pé time gbàtẹ́ ẹ̀sẹ̀ kìtìbà tán àti ìgbà tẹ́yẹ̀ fẹ́ so ìdí rẹ̀ tí àwọn ìgbọ́n kan padà dá pé nìkéde o ní courtship àwọn kan nínú ẹ̀sìn intestine sọ ni wípé tá a bá ti róbìnrin tá a fẹ́ fẹ́ àmísà sí bá wà ní ìsọ̀rọ̀ pé ilẹ̀ àtẹ́kùn mọ̀tàmọ́dọ́nà ìyàwó kò kọ́ òfàṣọ̀gbòjò tẹ́lẹ̀ tí ẹ rí pé ẹ̀sìn ẹ̀dá tàbí ọmọlúwàbí ẹ̀dá tó bá wá bá yín kí tó bá bí mi bẹ́ẹ̀ tó bá wá bá yín lórí pé òun lọ́mọ yín kan tó wò òun fẹ́ fàṣọ̀gbòjò ẹ̀fí lọ́kọ. ilẹ̀ tẹ̀fàálù tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ yíwọ ẹni sọnù ẹ òṣèlú àlẹ́tẹ́kùn fìtìlẹ̀ fìlà àrùn ọ̀fàṣàrùn kẹ̀lẹ́ ẹ̀ ìtọ́kù dẹ́rì náà ni pé wàhálà ó dé bá ayé ìbànújẹ́ wà pọ̀ ayé ò ní lójútù ẹ̀sìn ọlọ́run wa nìyẹn tá a bá ti rí ẹni tí àdùgbà ẹni yìí yẹ dáadáa ẹ̀sìn ẹ̀dá tó fẹ́ tó ṣe kí túbọ̀ ọmọbìnrin wa sọ́dọ̀ wa abẹ́ńtà wa nípò rẹ̀ káyọ̀ǹda rẹ̀ akànlẹ́jọ wa wo mọ́jẹ̀mú wo ni nǹkan yóò ṣe kí ni o ní ó fi rọrùn fún gbogbo wa kásìtò pé gbẹ́sẹ̀ wá pé kó fi parí skul náà yóò parí skul yẹn bẹ́ẹ̀ mẹ́ abẹ́ pé ẹ̀dì fún lọ́kọ̀ ní parí mọ́sálà tó lásì àdìkítìbàtà àdìkítìbàtà àf ká ṣe ká lọ tóòsì obìnrin kan tọ́kì nìkan ti tóòsì bẹ́ẹ̀ tẹ̀lé kí n dájú ẹ̀ ẹni pé lẹ́yìn sábà máa ń dá wà láàrin ọmọ ìyá kan sọ̀rọ̀ tó fún mi tó ti pọ̀ sẹ́yìn méjì ó ṣẹlẹ̀ ní díẹ̀ fún mo lè rí lárẹ́ rẹ̀ ẹ̀kọ́ sì tún gbẹ̀mí lábala kan nípa bí àwọn ẹsẹ̀ ń fi àìmọ̀ kan bó ṣe fi ń bọ̀ra wọn láyé lágbo súnmọ́ náà ni so ẹ̀sẹ̀ ọlọ́run bá sọ pé tó tẹ́lẹ̀ kan bá ti lọ rèé kọ́tọ́ lọ rẹ̀ nǹkan ẹ̀kọ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ ni wípé nínú ẹ̀sìn kò sí nǹkan tó burú mi pé bí ẹni pé ọlọ́run máa ń fi àgbàkà sáwọn obìnrin kan láti yẹ pé ìdajì nínú ẹ̀yìn ọkùnrin tẹ́ ẹ mọ̀ ní òmò ìwúyí kẹfẹ́ bárakọ̀ ọlọ́run ó lè wà lára nìkan náà àwọn bá wa ní kò sílẹ̀ ìfẹ́ fún obìnrin bẹ́ẹ̀ máa ń bẹ ẹ mọ̀ kò lè dájọ́ rú kò yóò lè bí àmírù fẹ́fẹ́ sẹ́kítírì fẹ́fẹ́ nẹ́bílà mírù fẹ́fẹ́ ṣébí àrùn náà fẹ́ fíṣẹ̀kì náà fẹ́ ẹni mélòó ẹni márùn ẹwà ní kò sí wàhálà amir ẹ̀yìn náà ni àfisẹ́ yẹn náà but amir rẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run tẹ́lá débẹ̀ so n tẹ̀sẹ̀ ni pé tẹ́ ẹ bá ti débẹ̀ gbogbo wa pátápátá ẹ lọ sọ̀rọ̀ wa fún ẹ̀sìn ọlọ́run bá lè tẹ́ ẹ pé yẹn kò ní bí wàhálà ẹ kàn débẹ̀ àmì láyé ilé ìsìnlẹ̀ sí àfáà Umar bin Khattab lọ́jọ́ làánù wọ́n ní Umar ó ní obìnrin kan tí Umar tó fẹ́ tó wù láti fẹ́ Marwan ibn Hakam òun sì rẹ sẹ́yìdù àwọn Kùráìṣì ni ẹni pàtàkì náà àwọn Kùráìṣì ni sẹ́yìn fún Kùráìṣì sí ànábì àwọn náà bá sì ní ipò tí wọ́n fi àwọn Kùráìṣì láàrin wọn Abdullahi ibn Umar ọmọ Umar náà òun náà ó gbó fẹ́bìnrin yẹn tàbí Jarir ibn Abdullah al-Bajali afa ìṣe rẹ̀ yẹn dáadáa ó dé ànábì sálámù gbàtọ́ ti gbà sálámù ànábì òòrùn òun rí àbíkà ànábì bu ẹnu ànábì pé òun òun níbi tínú ànábì máa ń dùn sóńbi sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ gbogbo ẹ̀rẹ́ bàbá ànábì àjẹríru bẹ́ẹ̀ bí bíi sára ọjà ìrù ànábì ọ̀rẹ́ rẹ̀ kò sí tó mẹ́sà sábà bíi ọmọ ojú kan ní o àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọjọ́ wa fẹ́ fẹ́ obìnrin kan ó mọ̀ nípa àmì ìrùmùmí wọn kò sí wàhálà àmì ìrùmùmí náà ni ọlọ jíṣẹ́ ẹ wá wo àdáàlà àwọn sàhábà nígbà tó mọ̀ lọ́dọ̀ obìnrin ọlọ́dọ̀ rẹ̀ ọwọ́ ni jẹ̀rìndì ibrahim abdullahi al-bajali o sì mọ̀ pé jẹ̀rìndì yẹn dáadáa kọ́dà ó dáṣájú àwọn èèyàn rẹ̀ Marwan ibn Hakam náà ó náà tó fi sẹ́ra o kódà sẹ́yìndò ní àwọn kùrẹ́ṣì nù ó sì mú pa àwọn kùrẹ́ṣì láàrin àwọn ará Mẹ́kà ó sàn kó gbẹ̀lẹ̀ Abdullahi ibn Umar ọmọ ẹ̀mí gẹ́ẹ́ ó sì mọ bó ṣe gbá súnmọ́ nàbí mú kéé fi ṣeré o náà so <laughs> so asánìká kó gbẹ̀ wá báyìí bá náà obìnrin wá ní à ń tẹ́ Amirul Mu'minin ìwọ Amirul Mu'minin tí ẹ̀ lọ́sọ̀kẹ́ o obìnrin wá ní tí ẹ lè mímú o ah lánàá fẹ́ díyàwó president first lady wọ́n dàgbà mẹ́pẹ́ bẹ́ẹ̀ ìdán ẹ̀sìn sọ pé a lè kú gbogbo owó tí bàbá wọn ṣùgbọ́n tá a bá ti gbẹ́pẹ́ nìkan ti ṣáájú wa lọ a wà á ṣe sùúrù sábà kọ́kọ́ bí àwòká ṣàlù a ṣe sùúrù pẹ̀tọ́ ká ní mo ṣe àmọ́ ní kẹ́ tó lọ àbásí ilẹ̀ kó méjì lọ sẹ́rí kíní kan ń bẹ tí mo ń dá wà láàrin láàrin wa ẹ̀yin bá wà nípò aṣáájú ẹ̀sìn lọ mẹ́kọ̀ọ́ ń dání ìyẹn ló jẹ́ àfa ìyẹn ló jẹ́ àmì rù ẹ̀ka gbogbo yẹn sádọ̀jẹ̀ sísá yẹn sọ̀rọ̀ pé kíni tó bóyá wọ́n gẹ́sì ń rò lọ má fi pamọ́ pé ǹdẹ̀ ah, bá wà láì èmi lè kàn kúrò ní o sẹ́ẹ̀rí kíní yẹ yóò yọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ wàhálà bọ̀ owó àgbẹ̀ wọn lápẹ́ kò sí wàhálà wà lọ́ba sọ ìyẹn wà gbà ọwọ́ àlọ́sọ tiẹ̀ bó na ẹgbẹ́ káfá yẹn gbọ́ yé pé ẹjísẹ̀ dáadáa sàkátà sọ pé ah subhanahu ọlọ́run tóbi o wàhálà èmi náà sì àrò kíní but ìjírò eh, dáadáa náà ni but bó ṣe á rí náà kò tí ì bàjẹ́ bí akápọ̀ tàbí kí jẹ́ ìkọ́kọ́ lọ náà ẹ̀jọ̀ gbọ́ yẹ ṣe tó ní lè só sí ààrẹ ọ̀rọ̀ yẹn gbọ́ ọwá fílìsì ti ẹ pamẹ́ ọwá lọ jíṣẹ́ ẹni o ẹni náà ti mọ gẹ́gẹ́ ah ọlọ́run kúsà lọ́wọ́ sí ọ alimuhim ò pé kí kí tíbẹ̀ ìjọba ti ṣáájú àbọ̀rọ̀ pé kí bàmí ọba mọ́sálà wà fọ́ wa ni ṣé tó wáyé pé kéfòrí lẹni ń kọ́ àbí fásik tọ́jú fásik lẹnu brọ́dà àwọn ọmọ yẹn sí àmọ́ ẹsẹ̀ kí ni òun dáadáa ní skul

a rí nínú àwọn onímọ̀ ìtọ́sọ wípé tọ́kẹ́ fásikù lẹ́ni yẹn pò kí ni a lè ṣe ṣùgbọ́n ọ̀yọ̀ wọlé nítorí pé dámsà sọ pé ẹ gbọ́dọ̀ ṣe kìtìbà aláàkìtìbàdàn àkù sì lè gbọ́lọ̀ òkú wà sí rè ó kó kí nínú sílò yẹ ṣùgbọ́n fásikù wọ́n ni mọ̀mí àti pò kí o àti mùmí ni o òkú olú abẹ́ẹ̀kọ́ nínú àkíyàn sọ jàmbá ni pé a mọ̀ kírun ọ̀dà ní ìsìtàmọ́lẹ́ mọ́sáàsì kẹ̀kẹ́ mu tí wọ́n á sì mọ̀ sáàsì kírun lẹ́yìn tó ṣe ṣírí kù so sọ ẹnìkan mutí ọ̀rọ̀ tó sì àmìra yín àmìra yín wá gbà pé òun ọ̀fẹ́ tó mutí ẹ̀wà ní ẹ̀rọ ẹ̀nígbàkiri ẹ̀kọ́ ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ náà ẹ̀kọ́ mìíràn lẹ́kọ̀ọ́ pé ah kíkpà ó fẹ́ nú gan ìtọ́nà ní ká mẹ́nu bà wọ́n lè wọ́n bọ̀ tí ra kan ní àsìfà àsìfà tó mọ̀tò wò bá filibint azawuja afáwọn òkàṣà tí wọ́n sọ ọ̀rọ̀ púpọ̀ lórí pé bóra ṣe ṣe múra dùn sí àtọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lù sọ̀wá fi tazwid umahadul awlad al ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tí àwọn àfà tí wọ́n kọ afá àwọn aṣàfà nílẹ̀ gbìyànjú púpọ̀ wọ́n tíra àwọn dẹ́rù làwọn tọrọ lórí mọ́sálà ìgẹ̀gẹ̀ wọ́n kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tó yẹ pé ẹ̀rí ìgẹ̀gẹ̀ bẹ̀wọ̀n àbí ọlọ́sùn ẹni iṣẹ́ àwọn tààlà àwọn béèrè tí bá ti ń dáhùn ẹni tí bá ń pọ̀ tọ̀ ní kó gbàgbé kó tẹ̀lé sọ́dún tó jìnà ẹni tí ó padà kórìíra bẹ́ẹ̀ àgbà tó ti ló fẹ́ fẹ́ ọmọ kan question number one àbí ọdún pẹ̀lú question number one so ó padà kórìíra àbí kó wò ṣe ara pé obìnrin tó rẹ́pẹ́ bóyá ó ń dí bá ni. ọ̀rọ̀ náà mo sọ náà so ẹ rí i pé mo sọ gẹ́gẹ́ bí nígbà míì gẹ́gẹ́ bí àwọn obìnrin gẹ́gẹ́ bí àbáyé sọ ìṣesí wọn nígbà míì ní tó fẹ́ ó sọ pé òun fẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn ó fi yọ wáyé pé tá a bá fẹ́ ṣe kíntìbà sóbìnrin kan àwọn àpèjúwe tá a mú wá ni pé tó jẹ́ pé ó ti sọ́ta ìgbà míì tóbìnrin bá ń sọ nǹkan tó bá ń sọ nóò tó bá ń pẹ́ yẹ̀sì ìgbàlábẹ̀ nóò rẹ̀ ẹni tó bá ti dàgbà tó bá lóye yóò kíyèsí lóye rẹ̀ No, lè sọ yìí so but àwọn náà fàgbé tó bìnrin bá ti sọ outrightly olùdíṣẹ́ ní Islam ọ̀la ìkọrọ̀ àmìdì so nǹkan tẹ́ fẹ́ jí nǹkan tẹ́ ẹ̀jọ́ fẹ́ ṣe yẹn tó bá ti sọ náà yẹn tẹ́lẹ̀ pé náà yẹn ó serious pẹ̀lú ẹ̀ kí ló filẹ̀ ẹgbẹ́ náà sọ pé fàlà àfàtún nǹkan mẹ́ta kan bẹ kò séré ń bẹ kò sáwà kan bẹ nínú ẹ̀ ní àníká so kó wà pàrọ̀ ẹgbẹ́ ẹ̀ mú dẹ̀ sẹ́ni mísírì ó ń seré níjọ́ náà tí mo sọ wàhálà ti nǹkan ìwọ́n máa lọ́ọ́ tiẹ̀ tó bá ní ọfẹ́ yóò padà pè ọ́ padà nínú bí òpó rẹ̀ lè àwọn obìnrin bá ṣe máa ń ṣe akọrin ìgbà ẹtì àti ẹgbúrò yín máa ó padà rọ lórí fífẹsẹ̀ ẹtì aláwọ̀ kò lọ́rọ̀ ẹ̀ náà so téèyàn bá ti di pé nóò tó ń sọ yẹn ṣùgbọ́n táwọn nóò kan ni pé à ẹgbẹ́ aṣọ bí ànàbí náà ẹ̀wọ̀n tábù bá kẹsọ̀ bá nàbí ẹ̀wọ̀n tó mùsàlá mọ́ sọ ẹ̀wọ̀n tábù fi dára èsì gbọ́kàn sọ nóò kéke èyàn obìnrin sọ fún pé ẹ ọmọ kò ṣàmìlẹ̀ ní ọ̀rọ̀ kìnnìkan kò sọ pé òun ò lè fi ọ ń fún ọ mọ ó ní àní ẹja ẹ mọ wulẹ̀ sọ pé àní ẹ mọ sọ kẹkẹ lórí ẹ ó ní ọmọ òun lẹ ní tẹ́ǹsì ní ìdánilóyè ẹ̀ ṣọlá ọ̀tá ara rẹ̀ táyì tí fásitì tàbí kẹfẹ fásitì ìṣẹṣẹlẹ tó bá tóòsì sísá tààrà ṣẹrí ọ̀rọ̀ jùmùúrù wà ní àwọn jùmùúrù lára wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn àfáà máa lára lórí ájùmọ̀ wà láà náà yẹ jùsùn ìdá yẹkọ́ ọkọ̀ ti mọ́ ọ̀rọ̀ àwọn jùmùúrù pé àwọn jùmùúrù panupọ̀ yìí pé oríkọ́lọ̀ jùmùúrù láyàkùtùbà àlàkùtùbà ti alfáàsì ó ní èèwọ̀ ní àwọn olùgbòrò ní àpọ̀lọ̀ sí kípa lórí kípa fáàsì ní annabi sallam nípa àwọn sallam sí kíni ó mú láàyò wá fi kútùbà ti rọ́jìn àlàkùtùbà ti rọ́jù so àwọn afáwa ní ṣùgbọ́n tó bá jẹ́ pé akẹlẹ́gbà obìnrin yẹn tó bá wá sí àdáìsí wa nígbà ẹnìkan wá bá mi nǹkan àbí ẹ bá mi kankan parẹ èyí lè sọ lẹ́nà fún pé sàlágbájá ẹni tó bó ni o àbá afá kan wá bọ̀ wò dáadáa o sẹ́rí àwọn tó èyí lè sọ ní ẹ̀nà bọ̀ kẹsẹ̀ bẹ́ẹ̀ kẹsẹ̀ next ni pé ájú wọ́n làkẹ́ fi dé náà kọlọ̀ sí kíkọ́ àlàkí pàtàkì àfi ẹ̀sìn òfara mẹ́rin bọ́ẹ̀lẹ̀ abẹ́ ìṣẹ̀ pé ẹ̀rù e pa tí wọ́n lọ tó sí Fatima méjì kọ́ìs ẹ̀rù gbọ́dọ̀ bá nàbẹ̀ sọ́lá pé Àbújá mú wa Muawiya wa kódà apákan sọ yìí pé e, kí ló kọkọrọ ẹ̀rù sáwẹ́ láti bí ní kò padà fẹ́ apákan sọ pé òun náà ti kọ̀ dábẹ̀ kẹtìbàsì apákan ló kọ̀ dábẹ̀ kẹtìbàsì pé ṣùgbọ́n ànábì àgbà ìṣẹ̀ ni pé ó ṣe wo Usama ànábì òwa kò kọ̀ tọ́ bá Usama fún o so ìdáwọ̀ ìsàwọn apá ṣùgbọ́n múlá rẹ̀ pé a jẹ́ pé a lè àbá ìsìnwó obìnrin bọ̀ kì í ṣe pé a gbé kí títà dìde fún ẹ̀sìn wo ni dáadáa sá sẹ́ẹ̀sì wo dáadáa sá ẹ̀pọ̀ ní sèkára o ẹ̀dẹ̀ gbìyànjú kẹ́ wádìí ẹ̀ sẹ́ẹ̀pẹ́tẹ́ ìmọ̀ ti sọ fún kálẹ̀ tó yẹ bẹ́ yé ni tẹ̀sí pé ti ìfẹ́ ti gbé lọ ono lóṣùlá àmọ́ tí o bá ti gbọ́ ẹ bẹ́ẹ̀ kálá òun ní bí wọn lè gbogbo lóṣè fẹ́ òun náà rí mẹ́ká lóko orí náà ńlá àdáyìnlá òṣèbíyá ìmọ̀ ṣàkíyàn ọ̀nà ìmọ̀ àkọ́kọ́ ọlọ́run náà ọmọbìnrin tí ó jẹ́ ọmọ kẹtọ́ tí bàbá rẹ̀ yarí pé kò lè fẹ́ ọkọ eléyìí kò sí bàlá ni ìṣẹ̀lẹ̀ kẹsàn-án tẹ́nìkan pè mí láti outside Ìbàdàn sí ó jọ ọrú eléyìí gẹ́gẹ́ nínú ọmọbìnrin yẹn àwọn tẹ̀ tó ṣe wọ́n tó ṣe rẹ́rẹ́ débi pé ọmọbìnrin yẹn gbé àbá yẹn lọ ṣe airport láwọn ṣẹlẹ̀ airport tí wọ́n ṣe ṣẹlẹ̀ airport fún ọmọbìnrin yẹn lọ́kọ sóyè so but ìgbà tó ṣe díẹ̀ ẹ̀bẹ̀ obìnrin wọn ò sì lẹ́mìí púpọ̀ tóbi ni bá ń tẹ̀ ẹ́ ní ìsìn pẹ́ẹ́sì dáhùn àti ìfẹ́ ń wù tẹ́ bá jọ ń tara yín tó bá débi kan yóò rẹ̀ ṣùgbọ́n tó ṣe sàápàdà rẹ̀ ti bàbá rẹ̀ ó ṣe ojoojúmọ́ ẹkún ní oṣù lálẹ́ tí ó fi kílọ̀ fi gbá ọjọ́ kejì yóò gbé ọjọ́ kíta lẹ́yìn tó gbé àdádi ah, mi àwọn ọkọ mi àwọn ọmọ lọ skúù ewu eh, àbá àgbẹ̀ wà nù pé à ah, ṣé ó pàtó bọ́ọ̀lù ló lálọ ṣẹlẹ̀ tó <laughs> àwọn nǹkan yẹn ẹ̀kọ́ wà lórí ẹ̀ tó tọ́ tí ọmọbìnrin bá wà ní tíṣẹ́ la sọ tí bàbá rẹ̀ bá ní pé ó sì bẹ̀rù ara nẹ́fṣì àpò òun ó sì zìnà à máfa ọ̀nà ẹ̀rùn fẹ́kọ̀ọ́ kàwé nù ṣẹ̀dá kan tí lè fọ́ọ̀sì bàbá yẹn pé kọ̀ọ̀kan ẹ̀ lọ́kọ wà ilá ọ̀nà ìfi lọ́kọ ṣẹ̀dá kan tí lè fi lọ́kọ. ṣùgbọ́n àwọn àwọn òfin mọ́sílá àwọn nǹkan míì wá ń kọ́ so ìdáwà níbi tí ẹ̀rọ àbáwọ̀ lásán níbi tí ẹ̀rọ wà síbi tọ̀lọ́ ti wà yìí ìlú obìnrin bẹ́ẹ̀ méjì lọ́rọ̀ tá lè sọ a lè sọ wípé tán àkọ́kọ́ tó bá jẹ́ wípé ó lè múra dúró tó bá lè rẹ́ tí ó bá bá bàbá rẹ̀ sọ̀rọ̀ àdúgbò tó fi lè bẹ́ẹ̀ àwọn alábàásọ ìyẹn lọ dáa jù tí ọba wa lè bá sọ kó múra dúró títí ọba ló fi ọ̀dà rẹ̀ tí ọba tí wàá lè ṣe yẹ ìtókù náà tó kù tó tún lè ṣe tó ń pèrè kó wọn ṣe sì náà lọ sọ́dọ̀ àwọn adájọ́ ẹ̀sìn àbẹ́lú àmìrì mòmí ìyẹn ni yẹn ní ká pa òfin lọ́kùn àbẹ́lú àmìrì mòmí ní o kì í ṣe pẹ́ ní kì í ṣe gbò ilé ìṣe àmìrì pé bẹ́ẹ̀ branch àbí ilé ayé rẹ̀ mòmí ni torí pé kéèsì yẹn ó ti di kéèsì ó mọ̀ tí ó lu agbára pé òun lé àti wà pẹ̀lú àbá yìí gan abẹ́ àṣẹ òun gan lọ́wọ́ so àmì ìrùn mi ní ṣekí ni o ó ní kápá kó fún ọmọbìnrin bẹ́ẹ̀ lọ́wọ́ so but ẹni pé irú kẹla sọ ilé ìṣe tí ìyá ọmọ lásán kúngbẹ àbúdádé òun sọ́wọ́ ẹkún bàbí ọmọ so the best náà ni pé káwọ́ àwọn tó lè bá bàbá yẹn sọ̀rọ̀ kábẹ́ kọ́ṣe gbá ọlọ́run ta àbẹ̀rẹ̀ wọn rárá náà ẹni ká bẹ̀rẹ̀ nípa wọ́n ń ta àmì ìrùn mi náà bì sọ́tà ni sọ́tà ni ẹ wọ́rọ̀ sọ́tà síbi náà máa sọ́tà wọn àǹtà síbi máa ṣe pè gbáwẹ̀

bákan tó tẹ́ kó tẹ̀ wà nígbà kékeré àpá àwọn ọmọ tó dáa fún lásìkò bẹ́ẹ̀ ṣé Aisha rọ́jà là ánìhà ṣé ó lè dá nǹkan kan mú ṣó lè mú kìyà àrùkàn ní ìgbà níbi fẹ́ so ìdán àwọn afáà ní kò sí láì fi níbi tó bá jẹ́ pé ọmọ ẹgbẹ́ àmọ́kárí adélébọ̀ ni bàbá yìí ò ní kápá kó kó sọ pé jàbára rẹ̀ so bọ́ọ̀lù ti bá kò lè bá bù pé kí ni o kéèyàn ó jàbára obìnrin àwọn afáà ní bàbá lè jàbára ọmọ rẹ̀ kẹ́kọ̀ọ́ mẹ́kẹ́ ni kẹ́tọ́ fi lọ́kọ̀ọ́ bóyá orí nǹkan mìíràn tó dẹ̀ jẹ́ tó wà tẹ́lẹ́bù ọ̀rẹ́jọ àgírí àfáà mọ̀ lọ tí wọn ò bá ti ṣe ní káà lérí ẹ̀ tó bá ti ṣe ní káà lérí ẹ̀ so ajẹ́kùn wọn padà sí ọ́nà kúlóró gbogbo àlọ́ ìdájọ́ kúlóró wọn lọ ṣe normal process tó kúlóró náà nìkan jẹ́ ẹ bá so gbà pé omi sọ́lá pọ̀ ní àlàá ìbátí

ṣé kí ló ti change ni ìyẹn tí wọ́n wá ti ṣákùtù nìkan o tí wọ́n ti ṣákùtù nìkan tọ̀ láàkì lórí òṣèkí ni o oní sí so wọ́n láwọn àlọ́ náà ẹni christian ní bá tó sí ẹ̀kọ́ sí wàhálà ká advice rẹ̀ náà ni pé lásìdájọ́ ọlọ́run bá fóun ni pé haram ni ìwọ obìnrin haram ni kò wà lábẹ́ ọkùnrin tó jẹ́ kèfèrí kẹ́lìmọ̀ kan láti fún aya haram ni sẹ́sí yẹn kò sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ haram ni kó lọ sábẹ́ kèfèrí kó mú wa bẹ́ẹ̀ haram á sọ fún àtiwá fún un. náà ká máa dákọ̀ máhàrún yìí dàda bẹ́ẹ̀ ni mi rẹ̀ sóni náà lọ́dọ̀ àwọn onífẹ́kẹ́ wọ́n sọ pé mìíràn sunnati ó ní pé kéèyàn dákọ márùn níbi akutu nìka tí wọ́n sọ pé mìíràn sunna yẹn tí mo mìíràn pé lọ́dọ̀ àwọn onífíkì bẹ́ẹ̀ sì bá lọ́tí àfikì wọn nìyẹn pé wọ́n ní mìíràn sunna ni pé kéèyàn ó ṣe kí ni ó dákọ iye márùn níbi ṣùgbọ́n kì í ṣe dandan tábà tí ájà bá béèrè fún kò sí láì fi bẹ́ẹ̀ tí ó bá sì béèrè fún kò sí pé dandan pé kò sínú ṣùrùtù pé dandan àbúrò dákọ márùn bẹ́ẹ̀ mi márùn tí wọ́n bá ti sọ tẹ́ gbọ́n kẹjọ àbí lára àwọn nǹkan tí wọ́n ti sàn àwọn tẹ́lẹ̀ máa gbọ́dọ̀ kẹfẹ́ gbọ́dọ̀ jẹ́ irú márùn ìdánilẹ́bí ṣe fún àwọn ìyàwó rẹ̀ kí ni márùn-ún àrùn sábàwọn ìyàwó rẹ̀ ẹ́ àsàmẹ́sì ah, tọ̀ ẹ́ ìbéèrè ológun náà sábàwọn mọ́ra bidúnì mahram wọ́n ní pé khamsu mi'a dirham ni five hundred dirham so àfa kan sọ yí pé lọ́dọ̀ àwọn onímọ̀ dáàbí wọ́n náà sọ ẹ̀kọ́ náà fíkẹ́ ni àwọn kan sọ pé dandan gbọ́dọ̀ jẹ́rú nọ́ọ̀sù nǹkan náà gbèsè ṣùgbọ́n kò sí láìfì mẹ́ẹ̀ tó bá kéré sí àbójú bẹ́ẹ̀ ni tó ti wà tó bá rẹ̀ kúnlẹ̀ fún ìyẹn ní tó bá ti gbà náà tó bá ti gbà nǹkan. na aláhùn ìdá àbí tán sábà máa ń àbí tó ní maharam kóbìnrin ó lọ rìn àjò láì ní maharam àti sọ àti tàbí ẹ̀mí àbá sì kílẹ̀ ilé yẹn aláàkọ́rọ̀ obìnrin tó fẹ́ lọ nìka èmi mọ́ sọ ọ̀tá báwọn yẹn ọlọ́kùn sàtún wá ṣe obìnrin tó fẹ́ lọ nìka ní sìn bí nìka àwọn ọmọ ìyá kan ló fẹ́ lọ láti tẹ́jọ wá skul àbúkan ní kí wọ́n pé ẹnìkan pàṣẹ nìkan sọ pé ah, máa wá kọ̀ndíṣẹ́lá ni máa wá tábùbá ráyè ó pọn ọlé bá nà máa wá tábùbá sí kí ni o ti máa ráyè tábùbá sí ti ráyè pé má bìnú ilé wá nìkan ọlọ́pàá tọ̀rẹ́ kàṣe o àbúrò ráyè o wọn ni wọ́n lọ bí iṣẹ́ o àṣà jẹun so tó bá dìgbà tiẹ̀ náà kó náà mẹ́wàá so kò ó bí wò bóyá oúnjẹ ó wéṣì èyẹ fẹ́ lọ ṣe bí nìkan nìsín ọ̀fẹ́ lọ gbalada ni ọwọ́ ogun pléènì ẹ̀sẹ̀ lọ gbalada kí láǹfààní so àdàmọ́ nǹkan táàfin wọn tí ó fi wá balance ara wọn so èèwọ̀ nínú ẹ̀sìn ní gómìnà ó ṣe sáfàrọ̀ láì ní mahram mahram ẹ̀ làwọn tá a sọ ọkọ rẹ̀ tàbí àwọn tí ò lè fẹ́ láíláí tọ́yì wọ́n ní ṣé tó bá fẹ́ sun bẹ̀rẹ̀ rárá o sáfàrọ̀ àwọn àdìsí wá pé tó bá lọ́jọ́ mẹ́ta tó bá lọ́jọ́ ìtìláwòrò wáyà ti wà ṣùgbọ́n ní ìwọ́n tó sọ pé láàtú sáfàrò lè mara obìnrin ò gbọ́n ìjọba ti pè ní sáfà tí rí àjò kọ́dà kọ́ lọ ní ìsìn bí ẹ̀ má lọ kiri ní ìsìn ká tó ẹni tó lọ kiri padà ti bẹ̀rẹ̀ wá sí tó bá fẹ́ ti dé padà yóò ti dé so ó lọ kiri ó sì fi dé padà ó bínú padà lọ ibi tí wọ́n bá ti pè ní rí àjò àyàfi kí ọkọ rẹ̀ tàbí ẹni tó jẹ́ pé kò lè fẹ́ láíláí bí ọmọ rẹ̀ bí bẹ́ẹ̀ àwọn ó tẹ̀lé rẹ̀ hátà àdìsàn bẹ́ẹ̀ ni àbáṣe sọ nígbà tó fẹ́ obìnrin tó fẹ́ lọ sí ájì àbí mi kọ́kọ́ lọ tẹ̀lé so kò sí nǹkan kan ẹnì káàkan obìnrin gbọ́dọ̀ ní mara kò tó lọ ẹ̀sìn ọlọ́run bá ní èyí ò ní negotiation kankan ẹ̀sìn ọlọ́run ẹni tó bá lọ ń kọ́ ó gbẹ̀sẹ̀ kéṣekèfè rí o ṣùgbọ́n ó gbẹ̀sẹ̀ pé gẹ́gẹ́ bí ẹni tó jẹ lẹ́dẹ̀ àwọn tó ṣèkè obìnrin olóbi bí ó ṣe gbẹ̀sẹ̀ obìnrin tó bá travel láì ní márààmù náà for any reason ó lọ kàwé lẹ́kọ̀ọ́ ó lọ kàwé lọ́rin ó gbẹ̀sẹ̀ alas fatu àwọn ìlàmọ́ nìyẹn ọlọ́run dẹ́rẹ́ àwọn mọ́tò àbúkọ́ wà tán pé táwọn obìnrin bá pọ̀ nǹkan nǹkan nǹkan àwọn yẹn kò lẹ́rù kò lẹ́sẹ̀ pé bóyá

nínú ẹ̀ o ní pé yóò mọ eré báyẹn ṣe nínú ẹ̀ ní pé gbogbo tó bá fún náà ó ṣe kíni o yóò mọ tẹ̀lé ọdún torí pé kò tí ìwò kan rí kòwò kan wò rí so èyí tó fún náà ló ṣe kíni o náà lọ dáa lọ́dọ̀ rẹ̀ so kéèyàn fẹ́ ọmọge lọ dáa jù ṣùgbọ́n tí hajj bá bẹ̀rẹ̀ pé kéèyàn fẹ́ tẹ́ yí àwọn afáwa ni mọ́síláhà lè tó jẹ́ kókó jẹ́ kéèyàn fẹ́ ẹni tó ti lọ́kọ kan rí ni ó tún dáa mọ́síláhà lè béèrè fún pé ah kọ́ ọ fẹ́ni tó lọ́kọ rí gẹ́gẹ́ bí ti jábìrì ibn Abdullah ìgbà tí jábìrì ibn Abdullah bàbá rẹ̀ Abdullah òun kú sójú ogun pàtó ń fẹ́ yàwó ó lọ fẹ́ fẹ́ yìí àníbi wọn kí tó ń fẹ́ bíkírù jáde ah ó ní àná bíi àbàbá àwọn tó kù ó fi ọmọ mẹ́fà rẹ̀ àwọn kan ní méje àwọn kan ní mẹ́sàn-án tó fi ilẹ̀ tó sì fọ́ ọ̀rọ̀ òun ni wọ́n wà tó máa fẹ́ ọmọ igi tó jẹ́ age mate wọn bóòlù ìtọ́jú wọn tàkìrìsì mẹ́sàn-án nìyẹn tó àníbi wá sí ìdúwà fún pé ah nítorí ṣe yìí náà ọlọ́run barakallahu laki ọlọ́run sì fà bàrẹ́kà sí tó mọ̀ sí pé kí tàbí ìsàdúrà fún tó pé tó ṣe yẹ ó rí ah èyí ló máa ń rà rògbìnà tó báyìí tó bá lọ fún ọmọ eighteen years fáwọn ọmọ tọjú ọmọ sixteen years ẹgbẹ́ kọjọ ni wọ́n wọ́n jọ mọ kara wọn pẹ̀lú pé kí ni ìyàwó dádì ẹ̀mọ́ mo jẹ ìyàwó dádì ta ni wọ́n jọ mọ sọ̀ọ̀sọ̀ wọ́n jọ mọ sọ̀ọ̀sọ̀ àwọn ẹ̀ so tabari ọmọge tí maslaha tí o bá ṣe maslaha tó wà lọ́wọ́ jíyàwó àbùkà mi fẹ́ fẹ́ yé kí wọ́n láti máa bíkì òun náà ní gbogbo obìnrin tí o bá ti lé ọkọ tí o lọ lé ọkọ kẹrí so ní sọ̀bìnrin mi wọn fẹ́ pé bí ló ṣe tí o fi lùzì ìjẹ́ inú rẹ̀ àbí bóyá nǹkan kan ló ṣèkejì ìwádìí tí yóò jẹ́ kó mi lose virginity ẹ̀ bíkìrù lára mọ̀ pé àmọ́ tó bá ti lọ rí ọkọ ọ̀kan rí tọkùnrin ti súnmọ́ alas kò sí bíkìrù mọ̀ jìbìtẹ́ yìí ìgbà náà dáàbò náà fàrọ̀ kọ́ láàrin méjèèjì látàkùn mọ́ ti bímọ lójú ọ̀la àrùn. náà sàléwò photograph then ṣé obìnrin náà lè Facebook sàléwò ẹni tàbí fẹ́ Facebook wẹ́ tó bá jẹ́ pé èèyàn wà ní àwẹ̀ àwọn èèyàn bá yẹn wo obìnrin kan lé èèyàn rẹ̀ tí kọ̀ọ̀kúrò pé so láìkè báyìí àwọn ọmọ ìwúmẹ lórí ẹni ẹ torí pé sàgbọ́n lèmi wá ẹlòmí wà tẹ́lẹ̀ pé yóò àfọ́tò jẹ́rẹ́ kàdí gírámà fún mi tẹ́ pé yóò dánú fọ́tò ewu yẹn wà lórí ẹ̀ bọ̀ ká ní pé wà ó pé à ah, ọ fara mọ́ gbogbo ewu tó bá ti rí mbẹ̀ so tó bá ti wò ó tán immediately pé à ah, ìnefẹ́lẹ́ eré dúdú o ó delete immediately ká ní pé o sì wò pé à ah, ok ó wà ok bó ṣe kó wà ok náà ó delete immediately tó bá ti wá tún wò repeatedly ò ti bọ́nu ẹsẹ̀ torí pé gbàtọ́ bá fẹ́ wò lójú ayé kí a sọ tó bá ti wò báyìí tó ti conclude kí a sọ kó tán ò lè wò mọ́ ó ti conclude kò sáà ń wò mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí tẹ́yẹ̀ ti jọba ẹ̀fí á sí ìmìnira ẹja ọ̀tọ̀ ẹ̀tọ́ àmọ̀jọ́ra yóò rárá o ó ti wo ó ti conclude kó o ti lé lọ́wọ́ bá o ti decide o kò sáà wúra ọmọ ètò kù ní pé akọ̀dọ̀ nìkan ọ̀nà ọ̀hálẹ́ náà ẹ tó ní ṣáwà tó sì jẹ́ pé kò ló lọ wọ́n náà aṣọ yí pé súnà ni kó fẹ́ yàwó náà súnà ni ṣùgbọ́n lè jẹ́ wájib ìnàkọ́fà àlà nafsi àzìnà ṣẹ́tù à ń sọ̀rọ̀ ọjọ́ kan nínú kan náà àwọn ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ báyìí ẹnì yẹn sọ pé àdámọ́tọ́ lọ́n dámọ̀ òun ni pé pẹ̀lú bọ́lá wọn ti dáhùn dáa tó ó kéré jù tó òun lè súnmọ́ ìyàwó rẹ̀ ọjọ́ kan ìyàwó òun sì rẹ̀ nínú tó òun ni pé ìyàwó òun tó òun ò bá dọ́dọ̀ ẹ̀ láàrin oṣù mẹ́ta wọ́n láì a ti ẹni yìí oníṣàwà but ẹni yìí nìsín ó sì ti wà pẹ̀lú ìyàwó ẹni nìsín ọdún ti pẹ́ òun àti ìyàwó ẹni kan náà sí sẹ́ǹkó ayé bó sì ń kọ́ńtró ṣàwà eléyìí nìsín irú ẹni yẹn kò sí kánipẹ́ bò wà ló lọ tó fi lè fẹ́yàwó kejì á sọ pé kó wọn fẹ́yàwó kejì fúrò rẹ̀ yìí súnà oníṣàwà ló tọ́ bọ̀ ó ṣe kí ni o orí manage kò tó wá dé ah ẹ̀yà báyẹn wáyàwó fún mi nǹkan ó ṣẹlẹ̀ ah, nǹkan ó ṣe kí ni nǹkan ó ṣẹlẹ̀ wáyìbù ni nígbà náà kódà kó mọ̀ lò lọ gbogbo àwọn àdáwùjọ fún olóbi pé àwọn ẹran alọ́ àwọn àdáwọ̀ àwọn àpàmì ògbà mi tó sẹ̀ ni pé ẹjẹ́ á àwọn èèyàn ẹjẹ́ á fún wọ́n láti tẹ̀lé àwọn oṣù pé kó jẹ́ fún wọn mánéjà rẹ̀ náà tá a bá ṣe bẹ́ẹ̀ ńlá tẹfọ alú tẹkùn fẹsẹ̀tà fún àwọn afasa rẹ̀ wàhálà rẹ̀ wá o tó irú ẹni ṣáwà tẹ̀ bá ti dé lẹ́fù pé kò lè má kò dẹ̀ sẹ́ni tí ò ní ṣáwà ẹni pàmò sọ̀rọ̀ kan nínú àdàmọ́tọ́lọ́ dámọ́kùnrin kò sẹ́kùnrin tí ò fẹ́ ní ṣáwà tó lè fi kéta fìyàwó méjì mẹ́ta so gbogbo ẹni tó lẹ́yìn ọkọ náà ó ń mánéjì kí ni jẹ̀mọ́ni shower so ó bá sáti pé àwọn ẹran ọ̀fẹ́ gbé mọ́ cry out dáhùn èèyàn gbọ́ aláàrẹ̀ now mo ti clear àti tiẹ̀ tí olóhùn òsè yìí rán mo sọ̀rọ̀ ti parí tí kéèyàn sí láti àwọn tí mo sọ̀rọ̀ pọ̀ sí náà péré gan bẹ́ẹ̀ náà obìnrin ìbéèrè kan wà lọ́dọ̀ àwọn obìnrin tó jẹ́ ìbéèrè tó dáa lọ wípé obìnrin tí ó gbé ọmọ wá kí èèyàn fẹ́ tó ti bímọ kan síta kéèyàn tó fẹ́ ọmọ tí bàbá yẹn náà wá bí bọ̀kọ́ ìdùn mẹ́mẹ́ tí èyí sọmọ ìyá ń gẹ́gẹ́ àbí tó jẹ́ pé bí ọmọ ọmọ ìyàwó mi lọ́dọ̀ bàbá mi só lè fẹ́ ọmọ ìyá náà lè fẹ́ torí pé kò sí láàrin láàrin ẹni láàrin ọmọ yìí àti ọmọ yẹn kò sí alákọ̀ọ́kọ́ láàrin ẹ̀sọ̀ sí bẹ̀rẹ̀ yẹn obìnrin tó tó ti bímọ síbì kan tó wá fẹ́ ọkùnrin kan tó jẹ́ ọkọ tó ṣẹ̀fẹ̀ ọkọ tó sẹ̀fẹ́ náà ti wá ní ọmọkùnrin kan ọmọ tóbìnrin yẹn ti gbífẹ́ nìkan ṣáájú kó tó wá fẹ́ àbúwé yìí so ọmọ mo fẹ́ kó yí ẹjọ́ àwọn béèrè báyìí máa ń dára filẹ̀ wọ́n ní pé mo fẹ́ mú tí ó lè yẹ torípé àwọn gẹ́gẹ́ aṣọ pé ẹnìkan ń bẹ ó jẹ́ Mr. A Mr. A wá fẹ́ Mr. Mrs. B Mrs. B náà ti bí sí síbì Mr. A náà wá bí D látọ̀dọ̀ yìí ló ti bí táàpù ní ìsìnkèsè bí ló bí dí yẹn fún òun dá ti bí sí ti ẹ̀sẹ̀ gbẹ kan so dí ìwà fẹ́ lọ fẹ́ sí táàpù kìí ṣe pé yàkàrà ló lọ bí wọn àmọ́ kan náà sì kọ́ wọ́n lè fẹ́ra wọn. a jẹ́ pé ó fẹ́ fẹ́ ọmọ ọkọ rẹ̀ eléyìí náà fẹ́ fẹ́ ọmọ ọkọ ìyá rẹ̀ wọ́n lè fẹ́ra wọn èyí tá a sọ yìí káwọn olùfàtàwà náà làdá rẹ̀ ṣé kò fẹ́ náà wọ́n dárò ìjọba ìbẹ̀ rahimahullahu ta'ala so àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn afá limọ́ẹ̀dà torí pé kò sí tààlù kankan láàrin kí ni o láàrin àwọn méjèèjì kò sí connection kankan láàrin wọn so ó fẹ́ yàrá ìgbà tó fẹ́ yàrá ìgbà ó fẹ́ náà lè kálá sí. ẹ wọn ò tó jọ gbé so kódà bí wọn tó jọ gbé bàbá yẹn tó jẹ ọkọ ìyá rẹ ló jẹ àràmù fún kó fẹ́ kódà kan jọ gbé nulẹ bẹ́ẹ̀ ó tún gbàdé wọn jọ gbé lẹ ẹnà ẹ ìwọ ló jẹ àràmù fún àwọn méjì lè fẹ́ra wọn ẹ jọ wọ́n ti yé ààrùn láti fún lọ́rùn kàrà sí ètò ìpapọ̀ wọ́n láwọn ará mú wà lè mọ̀ ìlànà ẹ̀ẹ́ mo ti dáàbò ní Facebook dẹ̀ wọ́n ní pé sí àbúkà tó fẹ́ fẹ́ mẹ́sìnà ó wá ń pè mẹ́sìnà ẹ̀ ní ẹ̀mẹ́wàá lójoojúmọ́ àbúkó kè sára o kó kè sára pàápàá jùlọ kó kè sára fàtí àfẹ́mọ̀ ẹ̀kọ́ mọ̀ ẹ̀bọ́ sí Rome so kó sì fẹ́ bọ́ bí tí mù kí lóòtú ìbáwẹ́ bẹ́ẹ̀ bá ẹ̀rí pé bẹ́ẹ̀ bá ṣẹ̀ra fìlà lọ yóò gbé ẹ̀mú pẹ̀lú àwọn àyàfi fún nǹkan tó jẹ́ pé dandan láàbọ̀rọ̀ sọ pé kìnìkan tó jẹ́ kókó kẹsẹ́ àmọ́ ìyọpọ̀ra yín yọ sọ̀rọ̀ ẹ̀dùn àwọn ẹ̀pẹ̀rẹ̀ máa ìjà kìnìkan máa ilọ̀ ògùn ẹ̀ mẹ́sẹ̀jì yẹ́yẹ́ ti bú síra yín tẹ̀ tí sàkútù nìkan ara rẹ̀ obìnrin tẹ̀yẹ̀ tó ní ara àta sí ìyẹ̀wò ẹ̀fẹ̀jọ tó sì ẹjọ́ ọ̀rọ̀ jọ wà lórí ẹ̀ kódà tó bá dọ̀rọ̀ tó bá lọ fẹ́ lómi ẹ̀ ó fẹ́ lómi lẹ́nu aláàtì ẹnu so Islam ó kọ́ àdọ́lọ́kítà bá